ọba aláàánú tó fi àánú ẹ̀ darí wa síbí mo dẹ̀ kí wa pé a kú ọjọ́ mẹ́ta a kú àṣepọ̀ ọdún léyá ọlọ́run ajá kàṣe ọ̀pọ̀ ìláyé lórí dáadáa lórí ẹ̀sìn lójú ọ̀nà ìjíṣẹ́ ńlá sọ́lọ́lá wàhálà ìjọba mo nírètí pé ọ̀pọ̀lọpọ̀ wa là ń gbàwẹ̀ lénìí ẹni tí ó mọ̀ wípé ààwẹ̀ wà lénìí kó múra tọ̀la sílẹ̀ ìyẹn kọ́ ni topic afẹ́ discuss but kí n kàn létí tí ẹnikẹ́ni ni wọ́n bá gbàgbé ọ̀la ni ọjọ́ ẹ̀ lágbára ọlọ́run ọba ká tó sọ̀rọ̀ lórí tó jẹ́ tí à ń gbé ẹ̀wò lọ́wọ́. Mo fẹ́ yára mẹ́nu lọ́rọ̀ aṣọ́rọ́ orí pé táìmì ẹ̀ láwà yìí. Òjíṣẹ́ lásánlọ́ láwọ̀ àlẹ́hìn sẹ́lẹ̀m. Wọ́n nígbà tó ti wà ní Mẹ́kà kó tó di pé ọlọ́run ọba darí ẹ̀ lọ sí Mẹ́dínà. Àwọn ará Mẹ́kà tí wọ́n kìí ṣe Mùsùlùmí wọ́n máa ń fi ọjọ́ aṣọ́rọ́ yìí gbàwẹ̀. Òun náà sì ti bá wọn gbàwẹ̀ yẹn rí lọ yẹn kó tiẹ̀ tó di pé ọlọ́run ọba júwe fún un wípé ààwẹ̀ tóun rẹkọmẹ́ǹd fún àlùmọ̀ yìí ni àwọn kẹfẹ́rẹ́ mọ́tà máa ń gbà á ìdí táwọn ṣe ń gbà á kò hàn sí mi wọ́n dẹ̀ lánàá bí náà ṣe bá wọn gbà rí ìgbà tó wá dé mẹ̀dínà wọ́n ló wá bá wípé àwọn yẹ̀húdí tí wọ́n wà ní mẹ̀dínà àwọn náà ń fọjọ́ yẹn gbà wẹ̀ ó wá bí àwọn léèrè pé kí ni ìdí tí wọ́n ṣe ń gbà á wọ́n dáhùn wọ́n nítorí pé ọjọ́ aṣúra lọ́jọ́ tí ọlọ́run ọba la anabi musa aleyhisalaam lọ́wọ́ ọ̀tá ẹ̀ tí í ṣe firaun pé ọjọ́ náà ni ọlọ́run ọba yọ̀ǹda fún musa láti kó àwọn ọbẹ̀ ní ìsàìlà kúrò ní oko ẹrú torí náà àwọn yẹ̀hún dítán wà ní medina tí wọ́n claim ìpamọ́lẹ́yìn anabi musa làwọn wọ́n máa ń fi ọjọ́ yẹn gba àwẹ̀ wọ́n ló jíṣẹ́ ńlá wá dáhùn wípé ó bá jẹ́ torí ẹ̀ ni wọ́n ṣe ń fọjọ́ yìí gba àwẹ̀ èmi tún sún mọ́ àwọn jù mú sá lọ fún dìí àwọn lè jẹ́yẹ̀ ògúdí wọ́n lè láwọn fi ẹ̀jẹ̀ bá múta tán ẹ̀sìn tànàbì sọ́lọ̀ láàrín sílà fi bá múta tán ẹni tá a sì bá fi ẹ̀sìn tán asúnmọ́jẹ ní tá a bá fi ẹ̀jẹ̀ bá tán lọ ànábì ọlọ́run lòun ànábì ọlọ́run ni òṣìṣẹ́ ńlá náà ànábì wa ni èmi tún súnmọ́ wọn ju musa lọ mo lẹ́kọ̀ọ́ sí musa ju wọn lọ torí náà èmi náà ń gbà á kódà tó bá di ọdún tó ń bọ̀ máa gba ọjọ́ kẹsàn-án ẹ̀ ọjọ́ kẹsàn-án tó lóun máa gbà tó bá di ọdún tó ń bọ̀ yẹn ọlọ́run ò kọ wípé kó di ọdún tó ń bọ̀ yẹn ó ti pè sọ́dọ̀ ìyẹn làwọn afáà súnmọ̀ sí ní ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá oṣù muharram táwa nú ẹ̀yìn kìí ṣe third of november o ọjọ́ kẹwàá oṣù muharram àwánú ẹ̀yí òun lọ́jọ́ aṣúrọ́ látara aṣọ́rọ̀ ṣùgbọ́n nígbà tó ti sọ pé tó bá dọdún tó ń bọ̀ òun máa tijọ́ kẹsàn-án náà gbà wẹ̀ òun làwọn afáàfi ní àtijọ́ kẹsàn-án àtijọ́ kẹwàá méjèèjì ní túnà tó èní níjọ́ kẹsàn-án ẹ̀ ọ̀la gangan ni aṣúrọ́ kí wá ló sọ nípa àǹfààní ẹ̀. ó ní sọ́ọ̀mù àṣúrọ̀ àṣẹ́sìbò ìndàlọ́hì àníkàfẹ́rẹ́ ọba sanatin kọbla. mo ní ìrètí sọ́wọ́n ọba wípé ààwẹ̀ àṣúrọ̀ yóò máa ṣe àfọ̀mọ́ ẹ̀ṣẹ̀ tí a ọdún kan tó ṣáájú ẹ̀dá yẹni pé ntọ́lọ́mbá ní kó ráàrọ̀ náà gbà inṣàlá ta'ala ọlọ́run ń à ń retí pé kọ́lọ́hún ó fi pa ẹ̀ṣẹ́ ọdún kan rẹ fún un. àwọn àǹfààní kọ̀ọ̀kan kọ́lọ́hún bá fún àlùmọ̀ yìí táwọn àlùmọ̀ tó ṣáájú òní ó wà nù tí wọ́n fi ní àwọn ànábì tó ṣáájú kan wọ́n ń jẹ̀ràn káwọn kan wá jẹ́ ọmọ lẹ́yìn òṣìṣẹ́ ńlá sọ́lọ́láhùn alẹ́sẹ̀sẹ́lẹ̀ tá a bá wo ọdún kan láti bẹ̀rẹ̀ ìdópin ẹ máa rí àwọn ọjọ́ kọ̀ọ̀kan tọ́lọ́run ọba yà sọ́tọ̀ tó jẹ́ pé iṣẹ́ déńtín báyìí la máa ṣe nínú ẹ̀ á dẹ̀ máa fún wa ní ìdánilójú pé tẹ́ ṣé òpa ìdúnkọ̀ rẹ fún yín òun ti yá sí yín tó fi jẹ́ pé ẹni tó yọ̀lẹ̀ tí ò ní kan ṣe nìkan ni ò ní róore ọ̀fẹ́ yìí kó ẹni tó ṣe hajj tó dé ọlọ́run ní ó darí gẹ́gẹ́ bí ọmọ tuntun kọ́lọ́mọ ṣàṣeyọrí àti gbogbo àwọn tó ń ṣe hajj ẹni tí ò rí hajj ṣe tó gbà wẹ rọmọdán ramadan ti fọ́ mọ́ kúrò ń bí ẹ̀ṣẹ̀ tó bá ráwẹ̀ náà gbà kọ́lọ̀ ń ṣe fẹ́. òru lẹ́lẹ́tọ̀ kọ́dọ̀r ó ní ó tẹ̀ wá lóore ju kó fi in tó lé ní eighty three years kó fi ṣe ìbáàdà lọ ẹni tọ́lọ̀ bá ní kó ṣe kò ń gbọ́ òru lẹ́lẹ́tọ̀ kọ́dọ̀r tó fi tọrọ àforíjì ìyẹn náà fọ́ mọ́. ó tún sọ fún wa pé jimoh kan sí míì àfọ̀mọ́ ń bẹ láàrin wọn fáwọn ẹ̀ṣẹ̀ wa yóò mọ̀ arafa tẹ́ntì òṣè hajj ó ní kò síjọ́ kan tọ́lọ́wọ́ bá ń tu ọmọ náà lẹ̀ kúrò nínú náà bí ọjọ́ náà so àwa tá a bá ń lè ṣọ́ àwọn ọjọ́ wọ̀nyí tá à ń ṣe rìbáàdà tí ò tó nǹkan tọ́lọ́wọ́ ní ká ṣe ń bẹ̀ tí ó fi máa múlérí bàǹtàbàǹtà tó ń ṣèlérí ẹ̀ fún aṣẹ àǹfààní ńlá ni so ẹni tí ò bá tiẹ̀ mọ́ lára láti máa gbà fẹ́ gbogbo àlàmísì àti gbogbo ìpọ́nmọ́ndé àwọn ọjọ́ kọ̀ọ̀kan wọ̀nyí mo gbọ́ wá lóhùn gbẹ pé torí tọlọ́run ká gbìyànjú láti máa tún wọn gbàwẹ̀ àti last week làwọn kan ti ń pè tí wọ́n ń béèrè pé ṣáwọn lè gbàwẹ̀ níjọ́ jímọ̀ ìyẹn jímọ̀ ìjẹta táwọn bá gba thursday ńkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ padà ṣàlàyé pé gbígbàwẹ̀ ń jọ jímọ̀ ànágbèsè lè wọ̀ tó bá jẹ́ pé èèyàn fẹ́ gbàwẹ̀ ọjọ́ kan tó ṣáájú ẹ̀ àti àfẹ́ gba ọjọ́ kan tó tẹ̀lé tó kún má gbàrú ìjọ jímọ̀. gbígbà ti dé ànábì ṣe léèwọ̀ àfi tó bá já àwẹ̀ ọ̀ràn ọyàn kódà ní tó ti ń gbà lọ ó ní nǹkan jẹ kó fi já so àwẹ̀ tó bá bọ́ síjọ́ sátidé bó ṣe lè wù kí wọ́n ròyìn kó ní ládàá tó tí kì í bá ti ṣe àwẹ̀ ọ̀ràn ọyàn àwa á discourage àwọn èèyàn láti gbà ó tiẹ̀ jẹ́ pé àwọn kan nú àwọn àfa wọn ní kò ní láìsí but àwọn àfa àti ọ̀rọ̀ wọn fi wá lọ́kàn balẹ̀ àwọn mú hadith tó sọ̀hí fún wa wípé ààwẹ̀ ẹjọ́ sátidé o ànábì ṣe lé ìwọ̀ fún yín àfi tó bá já ààwẹ̀ ọ̀ràn yàn èyí tó jẹ́ sunday tá a fọ́ án ọ̀la tó jẹ́ monday kò síjọ́ kan tó jẹ́jọ́ ẹ̀kọ́ fún wa láti gbà wẹ̀ so mo gbọ́ alóǹgbọ̀n kiri tọ́lọ́run ẹni tí ò mọ̀ tẹ́lẹ̀ tí ò gba tèmi kó múra láti gbà tọ̀la kọ́lọ́ mọ́ṣá ìgbà ní ìbàdà fún wa ìyẹn nìbá tí mo fẹ́ fẹ́ lóyàwó ẹ̀ aṣọ wọ́n láwọn gbẹ́ fáwọn ṣíà ló máa ń fọjọ́ náà gbà wẹ̀ torí pé wọ́n fi ń banújẹ́ lórí pípa ṣèyídìnà òfin kò rí bẹ́ẹ̀ ṣẹ́rí gbogbo tó bá jẹ́ pé ó nípìnlẹ̀ dáadáa nínú sunna táwọn aláboyún fẹ́ yá lò àwa ò ní torí fáwọn fẹ́ yá lò káwá ní kì í ṣe tiwa mọ́ káwá fẹ́ pátì ká fẹ́ sí wọn lọ́wọ́ èyí kò bá lẹ́rìí nínú sunna tẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn kẹfìrí àbáwọn oníbíbíà ló dá a lẹ̀ ìyẹn nìkan làwọn ò lè yálò lọ́wọ́ wọn kódà bá a bá rò pa àǹfààní wà ń bẹ̀ àá gbìyànjú láti pàṣẹ ká má bàa jọ wọn. ọtí nǹkan bá ti jẹ́ tiwa láti lẹ̀ táwọn aláburú kan wá fẹ́ yálò à nítorí pé wọ́n yálò káwá kọ̀ sí wọn lọ́wọ́ pọ̀ àkọlà ni. tó kí ló ṣẹlẹ̀ ni pé sẹ́yìn náà ali ọ̀bẹ́ aláwọ̀ àǹbù a gbọ́ wípé àwọn kan tí wọ́n yóò fẹ́ láyò parí tí wọ́n ti bẹ̀ torí bọ tí ò yẹ kí mùsùlùmí ó torí bọ wọn di ṣíà wọn láwọn yóò fẹ àdídé di pé wọn ń kórìíra àwọn sọhábọ ànábì yòókù wọn dẹ ń pèpè ránṣẹ sí wọn tó fi mọyàwó aisha àwọn tá à ń pè ní ṣíà wọnyí wọn nígbà tí wọn pa alhussein tó jẹ ọmọ tí ìyàwó fatima ti fún fẹ nà ali tí wọ́n pa táwọn ọ̀tẹ́ ẹ̀ pa ó bọ́ sí ọjọ́ aṣúra torí ẹ̀ àwọn súnà máa ń àwọn ṣíà máa ń fi ọjọ́ aṣúra yẹn ṣe ṣèbànújẹ́ lórí pípa sẹ̀yídìnnà kòfẹ́yì. ìbànújẹ́ táwọn aláwọ̀ wà nílẹ̀ lọ́jọ́ yìí oríṣiríṣi àǹdá téèyàn bá rí fídíò nǹkan máa ń ṣe nílẹ̀ iran àrùn fi hàn pé ṣé mùsùlùmí kan lè máa ṣerú eléyìí ẹni bá lọ sórí íńtánẹ́ẹ̀tì kó lọ gbógo aṣúra wọ́n bá kó fídíò àwọn nǹkan tó ń ṣe nílẹ̀ iran jáde fún yín bí kéèyàn mú chain kuma máa kó chain bóra ẹ̀ tí a máa ṣẹ̀jẹ̀ tí a dẹ̀ máa ké olóhùn fi ń gbára dálẹ̀ fọlọ́hùn òun fi ń banújẹ́ pé aburú kan sẹ̀yìdì náà kò sẹ́yìn gbogbo ilé ìtàn ṣe lọ́jọ́ aṣúra yìí ó wá máwọn kan rò yí pé àwọn tó bá ń fi ọjọ́ yìí gbá àwẹ̀ àbí wọ́n ń fi fún àwọn ṣí àlọ́wọ́ ni kò rí bẹ́ẹ̀ àwa mọ̀ pé ìpìlẹ̀ ọlọ́run ọba lọ́wọ́ sí pé tó ń nẹ̀ ni àwọn ni wọ́n fẹ́ yà lò láti sọ pé rárá à nítorí tí wọ́n pa àwẹ̀ yìí tì so eléyìí lálàyé ti máa ṣe lórí aṣòro káwá padà sínú kíra sẹ́rfùlà àkéèdàtì sọ̀háwìyà tá à ń bá bọ̀ àlàyé lórí ohun tó yẹ kó jẹ́ àdìsọ́kàn bẹ́ẹ̀ ok ok táwọn sisters tí wọ́n ní kíra yìí lọ́wọ́ page fifty eight ẹni tọ́lọ́n bá ní kó ní irú kọ́pì yìí lọ́wọ́ òun lèmi ń lò tá a bá ní irú kọ́pì yìí gangan lọ́wọ́ ìyàtọ̀ díẹ̀ tó wà ń bẹ̀ ni pé there is the main text and there is the explanation main text ìkan náà ni regardless of àpá tó ṣe tó ṣàlàyé but nínú àlàyé yẹn eh, differences wà ibi tá àfà kan àwọn words tá àfà kan fi ṣàlàyé ó yàtọ̀ sí kí àfà mi fi ṣàlàyé but the main text is the same. now ẹni tó bá ní lọ́wọ́ page fifty eight ni mo wà tó yorùbá wa ní lọ́wọ́ kó lọ wo àkọlé tó ń jẹ́ mumitun bila makhafa ba'itun bila mashaqqa mumitun bila makhafa ba'itun bila mashaqqa nínú àwọn ìròyìn ọlọ́run mo rántí pé a sọ̀rọ̀ lórí pé àwọn alùpùpù náà wọ̀ jẹ̀mọ́ à wọ́n kì í fi ìròyìn tó bá negative ròyìn ọlọ́run ọba àti tó bá jẹ́ pé wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ nǹkan míì tó jẹ́ positive tá a bá ní kì í tó pé ohun tá a gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé pípé ìdè pípé ìṣẹ̀lẹ̀ ó kọ pé kó òun ó tiẹ̀ fẹ́ gbé kó ògbó fẹ́ gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ṣàlàyé yẹn fún wa ní síkìn tí mo rántí pa àṣẹ lórí akíndàgbẹ̀ yìí èyí tá a fẹ́ dẹnu lé lórí ó gba kéèyàn wà very very attentive nature akíndàgbẹ̀ yẹn tẹ́lẹ̀ náà kéèyàn ò bá lè farabalẹ̀ kó tẹ́tí kó dẹ̀ lórí ẹ̀ ń sọ̀rọ̀ ni ó súnmọ́ kó má rí nǹkan kan dì mú ó fi yẹn yàtọ̀ sí síkìù ó mú tó sùn lọ a few minutes to the end of the alcohol agbọ́kan agbọ́tọ̀ láàkà gbọ́ lóyìí ó fẹ́ kí wọ́n fi làákà ìtẹ̀lé wa kéèyàn dẹ̀ rú jinlẹ̀ kó tó lè yé ni ìdí ẹ̀ gan iṣẹ́ tó wà ń di ṣíṣàlàyé fáwọn èèyàn ó iṣẹ́ tó wà ń gbogbo nǹkan lọ. ohun tó sì jẹ́ pé tí kò bá yanjú ẹ̀sìn èèyàn ò lè yanjú àti kéèyàn múra láti gbọ́ yé náà ọwọ́ farabalẹ̀ gbọ́ àwọn àlàyé yìí nígbà tí wọ́n fẹ́ ròyìn ọlọ́run níbi ṣáà sí ṣàṣírí mo ní tó ń dela àmọ́ káfá bá àìsàn ń dela àmọ́ ṣàpọ̀ ṣáàrẹ́ tó ní ìròwé yìí mi lọ́wọ́ ní tọ́wọ́ mi gangan ok in that kà line by line fáǹfààní rẹ àwọn tó ní kọ́pì yìí lọ́wọ́ àwọn tó bá ìtì ní kọ́pì yìí ẹni tó bá fẹ́ ó lè ṣe photocopy just a few pages òun ṣe dandan ni kí ọ̀ra òdìdí tíra ní tí ò bá ti lò wẹ̀ ẹ lè photocopy maybe ten pages ọwọ́ fúra bá ṣe ń ka line by line ẹni yẹn náà lè máa gain pàápàá jùlọ àwọn tó bá ń kọ́ arabic advanced arabic ọlọ́run àjẹ́ kó máa yé wa now ó wá ń ṣe ṣẹ́rẹ̀ ṣẹ́rẹ̀ fọlọ́ ó ní almautu sífọ̀ tó wùjú òdìyà ó ní nǹkan tí a fi ròyìn ọlọ́run yìí wípé àwọn tẹ́lẹ̀fù nígbàgbọ́ pé ọlọ́run ọba aláàtàwọ̀ ọba tó ní kápá láti pani ni láì sì ní ìbẹ̀rù kí ló fẹ́ tẹ̀yìn pò ń pa á jáde. bá ẹtún bìlà mọ̀ṣọ́kọ̀ bẹ́ẹ̀ náà ló jọba tó lè jí ni dìde láláì mọ ìnira kóun jíyàn dìde. kọ́rọ̀ ilé yẹ wa dáadáa kò sí bẹ́ẹ̀ ọ̀ṣun lè jálágbára tó lórí ilé ayé tẹ́rù ò ní máa bà á tó bá fẹ́ gbẹ̀lú ẹ̀rù pé bóun bá tiẹ̀ dálágbára nù ilẹ̀ òun lórí ilẹ̀ òun àwọn kan sì wà tán lè bí mi rò pé kọ́ńtì kan wà lórí ilẹ̀ ayé lẹ́nu tó lórí kọ́ńtì náà kan lè dédé sọ pé kí wọ́n pààyàn kó má sí yìí kó má sí anything ká má rẹ̀ tó máa bí péré jù a máa rí protest láti inú kọ́ńtì yẹn tí ò bá sí protest láti inú kọ́ńtì yẹn a lè rí protest látọ̀dọ̀ àwọn countries míì wípé á ah, wọ́n gbọ́pọ́ lórí báyìí ó déédéé pẹ̀lú báyìí láì jẹ́ tó ṣẹ̀ ẹran tí ẹnìkan tó ń pè ní kẹnsaro wíwà nàìjíríà táyé àbájá pa tí wọ́n ní ó wà ná àwọn tí wọ́n ń plọ́ọ̀tì kù tóun tí wọ́n ṣe fẹ̀sùn kan tó àwọn àjọ àgbáyé wọ́n dìde lórí pé àpòyẹ ah, kí wọ́n pa àpòyẹ kí wọ́n ṣe kòyẹ kí wọ́n ṣe so ẹnì kan ṣoṣo tọkàn balẹ̀ pé òun ò gbọ́dọ̀ pààyàn kẹ́nìkan ló ṣe pa á tí kì í bá ṣe pẹ́ni tó ń béèrè gan fẹ́ lọ jọ́ lọ́wọ́ bá ní pé òun náà lọ́wọ́ bá subhana wa ta'ala agbára tóun ní láti pa ni agbára kápá kẹ́nìkan má béèrè ní kó ṣe pa ṣùgbọ́n ìdàkejì ẹ̀ kò yí ọ̀pọ̀lọpọ̀ tó a máa jẹ́ káwọn èèyàn ṣe mọ̀ tí wọ́n bá ní ọlọ́run ó jí wa dìde á ṣèṣirò àwọn lárúbáwá ọjọ́ náà lọ́hùn-ún wọ́n ṣèmọ̀ yí pé àwọn gbà lóòótọ́ pẹ́ nìkan dá wọn ṣùgbọ́n ẹni tó dá wọn yìí torí pé bá rántí ọlọ́run ọba ní wọ̀lẹ̀ ìǹsà àǹtẹ̀hún mẹ́ni kọ́lákọ́sàmà wá ti wà lárùlẹ̀ fún lọ́lọ́ ohun tó sọ wọ́n di kẹfẹ́rí kì í ṣe pé wọn ọgbà pẹ́ nìkan ló dá wọn o kùránì níṣẹ́ bá bí wọ́n lóore pé ta ló dá súnmọ̀ ta ló dálẹ̀ ó nílẹ̀ fún lọ́lọ́ àwọn náà ò sọ wọn ò gbà wípé ṣé lẹ́yìn tí gbogbo wa bá ti kú tá a ti jẹrà pé egún ti di ẹ̀pẹ́ ṣé ọlọ́run tó dá wa yẹn ṣó sì lágbára àti tún jí wa dìde ìyẹn gan-an ni tó sọmọ́ di kètè rí. pé ìgbàgbọ́ àwọn ẹni ìṣáájú wa ni pé bó ṣe lágbára láti pa wá láìsẹ̀ tó máa yẹ lọ́wọ́ èrò ó lágbára pé tí ó bá jí wa dìde kó mọ̀nira tó ń jíwa dìde kò mọ̀nira rárá tó ń fẹ́ jíwa dìde àlàyé àìwá mọ̀nira yẹn òun làwọn afáfẹ́ ṣe fún wa yìí kì í ṣe gbogbo wa tá a gbàgbọ́ wípé ọlọ́run ò mọ̀nira nínú kó fẹ́ gbéyàn dìde náà ni jìgójìgó bí ò ṣe mọ̀nira tó lóye àti téèyàn bá gbàgbọ́ yé àwọn nǹkan kọ̀ọ̀kan wọ́n ní bẹ́ẹ̀ almout sífọ̀tún wòjòdìyà ẹgbẹ́ kwẹ́sàn yìí láti ṣàlàyé ẹ̀ wọ́n ní ikú ẹ̀dá ọlọ́run ni ikú sífẹ́túnú òjòdìyà ìròyìn nǹkan kan tó ń bẹ ní ikú jẹ́ kì í ṣèròyìn nǹkan tí ò sí ẹjẹ́ ń bèrè lọ́wọ́ bí kálẹ́nìkan sí tẹ́nìkan lẹ́nìkan kú ohun tí ò sí tòun tó kú ṣùgbọ́n ni wọ́n ẹgbẹ́ ló ń bèrè kọ́ṣọ̀n lẹ́ni bá ní ìdáhùn ẹ̀ lọ́wọ́ nǹkan tí ò sí àti tó kú ṣé kọ́tọ̀ ni wọ́n yẹ six kan ní rárá yẹzákìlá ọ̀fẹ́ rẹ̀ yàtọ̀ wà nù méjèèjì àwọn táǹsì yìí wọn ò fẹ́ ẹ mọ̀ pé ìyàtọ̀ wà láàárín àìsí àti kú ló jẹ́ kí wọ́n rò pé àjẹ́ àgbègbè á jẹ́ nira fọ́lọ́wọ́n pé àwọn òrò tó bù ẹjọ́ wọn fẹ́ àtẹ̀tọ́ wà láàárín àìsí àsìkò tá a bá ní nǹkan sí ìtumọ̀ ẹni pé kò bẹ̀rí nǹkan yẹn kò bẹ̀rí rárá kò sígbà kan nínú ìtàn ayé tí nǹkan ọ̀hún ti ń jẹ́ òun rí ìtumọ̀ àìsí nìyẹn ṣùgbọ́n tá a bá ní nǹkan kú nǹkan tó kú kì í ṣe tó kù sí nínú ìlera wọ́n bá bá lè rò pé lágbájá kọ́ àwọn máa ń dáhùn pé kò fún márùn tí ò fẹ́ kò fún mọ́ tí ò tọ́ni pẹ́ni tó kúrò fún mọ́ ilẹ̀ yẹn tó wá lójú ẹni bá níbẹ̀ ló máa ṣàlàyé àwọn nǹkan tí mò ń sọ nìyẹn ṣé òótọ́ ni pẹ́ni tó kú ọlọ́gbọ́ àyà pé ẹ̀ṣin ẹ̀kú ọ̀rọ̀ ẹni ìyá òsì mọ́ ṣé òótọ́ ni ìyá òsì mọ́ jẹ́zákìlá ọ̀fẹ́rẹ̀ kì í ṣe pé yà ò fún mọ́ kọ́lá àpótò ìyá ìyá òsì ìgbàkọ́lá tọ́lá òun bẹ̀rù nìkan jẹ́ tí ò sí ìpàkọ́ pẹ̀lú ẹ̀ ìgbà náà lálẹ́ sọ pé ìyá òsì bẹ̀ lẹ́yìn tí ọ̀rọ̀ bá ti dá ìyá tá a wá rí ìyá aláyé ọmọ kì í ṣe pé ìyá òsì mọ́ o ọlọ́run tọ́jú ìyá síbi tó tọ́jú ìyá sí ni. now kọ́sọ̀ ni ikú ikú ikú tá a máa ń sọ yìí ìdádà kan ní kúkú náà sí ẹnìkan ní bẹ́ẹ̀ ni ẹgbà tó dà kan bẹ tí kò sí fine ìgbà tí kò sí sí yẹn ọlọ́run ò tí ìgbà kú ni tó bá ti wọ́n ní wípé ọlọ́run ọkọ̀ fúnra rẹ̀ ni ó kì ní kò sí nǹkan kan tó tó máa ṣẹ́kù tó bá di jọ́pọ̀ lẹ́yìn òun nìkan gbogbo tó ń dá pátá òun á ní kó gbẹ̀mí nìyí ajẹ́pẹ́ kò lè ṣẹra lè mọ̀ tí wọ́n bá ní ikú fúnra ẹ̀ ń bọ̀ wá kú ṣọ́ǹdọ́mìnrin tó àfáàfá ní almout sífẹ̀tù ìjòdìyà ó ní ikú ikú tà ń sọ yìí ìròyìn kankan tóun náà ń bẹ ni gbogbo nǹkan tó bá ti ní ìjú ọlọ́run ọ̀pá ló dá tó bá jẹ́ pé ló dá ó ní kìláfẹ́ lè sọ unlike the thinking of the philosophers and those who agree with them. ó ní ìròrí àwọn slep tí wá ni pé ikú ẹ̀dá ọlọ́run ni ìgbà kan bẹ tí òfin rí ọlọ́run wá dá fún. ó ní ṣùgbọ́n àwọn philosophers wọ́n disagree pẹ̀lú wa. àwọn philosophers wọ́n fi ikú àti àìsí wọ́n ti rántí déédéé ara wọn. ìjọba lọ́dọ̀ ọ̀pọ̀ tó ìgbà ti kú ṣẹ́gbọ́n èèyàn bá ti kọ́ àwọn philosophers àwọn ìgbàpọ́lọ̀ ń tọ́jú ẹ̀sìn àwọn philosophers ẹni tí wọn bá ti rí lórí ilẹ̀ mọ́ tẹ bá bí wọ́n lérò pé ọ̀rẹ́ yín báyìí nǹkan wọn ni is gone and gone forever ìdí ni pé àwọn ògbà wípé ikú yàtọ̀ sáyìsí tí wọ́n bá ti lè gbà wípé kú yàtọ̀ sáyìsí tí wọ́n bá ti lè gbà wípé wọ́n dá ikú ni àwọn náà ti gbàpọ́lọ̀ ń dáa yẹn làwọn òjẹ̀ ní nínú ìmánì tí wọn gbogbo ẹni tóun náà bá wá jẹ́ muslim tóun náà bá gbà wípé ọlọ́run kú ni ajẹ́ káfíìrì ni tí ó mọ̀ wípé rí lòun Àwọn kan sì wà táwọn náà pera wọn ní mùsùlùmí tí wọn gbà nǹkan tá à ń sọ yìí tí kò gbàgbọ́ wọn ò gbà wípé ẹ̀dá ni kú nípa lọ́run dákú náà ni. Àwọn tàbí ń sọ yìí, kódà some of them are so popular in history, wọ́n ti kọ ìwé ńláńláńlá ló kọ ìfẹ́. Táwọn ará Western world bá fẹ́ ròyìn wọn, wọ́n Muslim painter, Muslim philosopher, orúkọ Muslim wọ́n ti ń pè wọ́n. Bàtà wọn àfa àtẹnà sí àtúndà wọn rí pé àkíńdà tí ń bẹ látàrí wọn, tí ń bẹ ń gbà ìyá wọn, àkíńdà tòṣèlú ni. Fákìndé ìbádọ̀ yanjú wàláhì tó bá tẹ ìyá àdéhùn lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ìlú yìí òòrùn nǹkan tó lè fi jíṣẹ́ fọlọ́run ọba. so wọ́n ní pẹ̀lú àwọn tẹ́lẹ̀sì wa ò ní pé ọlọ́run ọba dákú tọ́lọ́run sọ́nu quran lẹ́yìn ìkọlọ́kọ̀ lẹ́mọ́tò wà lọ́fà ìhàyàtà ní ọ̀bùnrin ọ̀kú àkùn àgbà. ìgbà àṣé iṣẹ́ yí gan nǹkan tá a dá ni life ọlọ́run kìrìtì ẹ̀ ni kò sí life rí ọlọ́run dá ìgbà tó dá life ó tún wá dá ní tí ó máa gbé life rì kì í ṣe kú ọlọ́run dá méjèèjì ni ṣẹ́ríta bá ti gbàgbé bẹ́ẹ̀ ni ẹ̀dá ọlọ́run ni méjèèjì àti wá gbé yé bọ́lọ́run ṣe jí wa dìde ó rọrùn púpọ̀ wọ̀lá ádámù لا يوصف بكونه مخلوقا العدم àìsí àìsí nǹkan لا يوصف بكونه مخلوقا a kì í ròyìn يكون في ni ta bá ní nǹkan ò sí ìtumọ̀ àìsí ẹ̀ ni pé kì í ṣe ń ta tọ́lọ́run ọba dá ọlọ́run ò wọ́n ní gbogbo tọ́lọ́run bá ti wá ròyìn pé òun dá àjẹpé ẹ̀dá ni gbogbo tọ́lọ́run bá sọ pé Awa sọ́dún báyìí ẹ̀dá ni kódà tá àbá fojú rí àfojú rí kú àfojú rí tẹ̀lú à ń rí ìsẹ́kìtì àwọn méjì ká lọ mọ̀ pé bíbi tí wọ́n bá ń sọ̀rọ̀ yìí gbẹ́dá kan nígbà yìí jẹ́ ẹ̀dá kan bẹ́ẹ̀ náà ikú náà jẹ́ ẹ́ńtítì ẹ̀dá kan nìkú àwa ò sójú kò túmọ̀ sí pé kì ṣẹ̀dá àrà àwọn náà àyẹ́bẹ̀ ọ̀kọ́ ni ṣùgbọ́n tá a bá rẹ̀ ń pápó sí lára a máa ń rí ìfẹ́kì wọn adẹ́ẹ̀kọ́ ni láti fún wa lórí pé òótọ́ ni wọ́n lára onítọ̀ òun tá a bá bẹ̀rẹ̀ sí karú pé àtẹnitáǹdẹ̀ ní kú sí lára láì ti ẹ̀ fọwọ́ kàn án ṣé kì í ṣàkíyèsí ìṣesí wọn ẹni tó bá witness ẹ̀ rí tẹ bá jọ ń sọ̀rọ̀ pẹ̀lú ẹnitáǹdẹ̀ ní kú sí lára tó ń bá ń sọ̀rọ̀ normally tẹ bá ti ṣe àyà quran tẹ bẹ̀rẹ̀ sí ta ó lè máa bẹ̀rù pé ẹ dájú ẹ dájú fọwọ́ kàn án ìyẹn ń jẹ́rìí sí pé ohun tá àfojú rí yìí à ń rí ìfẹ́kì ẹ̀ bẹ́ẹ̀ náà ni kú àfojú rí àìfojú rí òní ìpé kì í ṣẹ̀dá kan bí tí mo dúró fún ìbá ń sọ̀rọ̀ yìí ẹ̀dá ni ìṣẹ̀lẹ̀ ẹ̀dá ni. now wọ́n wá ní láti jẹ́ ká mọ̀ wípé ẹ̀dá ni ọlọ́run fòun náà pamọ́ pé àní rí sójú ni a wà padà síbi àdéhùn ànábì kan sọ́lọ̀láhùn àlẹ́sẹ́lẹ̀m tó ń ròyìn ọjọ́ àjíǹde àti bá ìjẹ́mọ̀ ṣe máa rí sẹ́yìn onígbàgbọ́ òdòdó. ọlọ́run mọ̀ pé gbogbo ẹkùnrìnrà kú kò márùn-ún ẹnìkan tó lè nífẹ̀ẹ́ kú nínú lẹ́dọ̀ ádámà náà tó bá jẹ́ pé ó ti yóò bẹ lẹ́kùn dé lẹ́bùn pé ilé ayé kan ti kú ní ìlera ẹ̀mí ẹ̀tọ́ àìsàn tó ń tọ́lọ̀ ń fi ròyìn àlùjẹ́ ní kò tó mọ́tò rùbá náà pọ̀ kí ó máa ní gbogbo akódó lẹ́yìn tó kúrò ní bàrá lẹ́rù mọ́. tí kò bá ti gba ẹ̀dá lẹ́rù mọ́ ọlọ́run ọba tó dá sínú ló ti fi àmà bá lẹ́rù. tó bá ní kúńbọ̀ kúńbọ̀ tó bá ní kíláàsì pàdé ọlọ́run ìkókọ́ ló ń bẹ̀rù. bí ó ṣe pé ń kọ́ báwo ni mo ṣe fẹ́ ṣàkáǹtì ìgbésí ayé fọlọ́run ọba ajẹ́ pé kúńbọ̀ kọ́ ló báyàn lẹ́rù ìṣirò tá a ṣe fọlọ́run bá a ṣe lò àsìkò ta ló gbogbo níẹ̀mà ìkẹ́ ọlọ́run tó fún wa lórí ilẹ̀ ayé ló ń pa wa láyà pé ìjà lè pass níwájú ẹ̀ bí ṣùgbọ́n kú fúnra rẹ̀ kò yẹ ká bẹ̀rù ẹ̀ ọba tó ná kú sẹ̀dá tá a ṣàkàn fún gan là ń bẹ̀rù tá a bá là ń bẹ̀rù kú tó tẹ̀dá bá ti ní imán débi pé tó gba ń tọ́lọ́run ọba lòun tọ́jú sàlùjẹ́nà gbọ́ wípé òdodo ni ohun tó sì wà lọ́rùn kì í ṣẹgbẹ́ yìí tó wà láyé nígbàdùn tó bá gbàgbọ́ ẹ̀mí ẹ̀ lọ máa ń jẹ́nà débi pé kí ilé ayé má ti ẹ̀jọ́ lójú ara ti ìkànnà àwọn sàhábà níbi sọlọ́lá sọlọ́m abdullahi ibn habakar tí wọ́n ní wọ́n mú nílẹ̀ rome nígbà tí wọ́n mú wọ́n lọ ṣe wọ́n lọ fún jihad kan ni ọlọ́run kọ pé bọ́ sọ́wọ́ àwọn ará rome lọ́wọ́ ọba rome wá rò pé tóun bá fi àwọn nǹkan mèremère tó ń bẹ láàpẹ òun tàn án ó ṣeé tó kọ̀yìn sí islam ó kọ́kọ́ lóun dá gbogbo dúkìá òun sí méjì fún un ẹni tẹ́mi ẹ̀ bá ti rọ̀ máa lè jẹ́nà gbogbo nǹkan táwa ń lójú ẹni máa ya òye láyé kò tiẹ̀ jẹ́ lójú ó lóun dá dúkìá òun sí méjì fún un kó lè kọ̀yìn sí islam abdullahi rẹ̀ rí i pé kí ni ààfin gbogbo ààfin ẹkú tẹ̀ má jẹ́ dàjì kí ni gbogbo ààfin ẹja mọ́ lẹ́gbẹ̀ẹ́ yìí tọ́lọ́wọ́n bá ṣèlérí ẹ̀ fóun ó kọ̀ nígbà tó fi gbogbo ohun téèyàn fi tọ̀yàn ní dáadáa ta yóò tàn án tí kò rí kókó ìtí islam onídàá ìdàkejì ló wá kọ̀ báyìí òun bẹ̀rẹ̀ sí ń fìyà jẹ́ ó ní kí wọ́n lọ gbé epo gbóná wá tí wọ́n ti gbá tá a bá sọ ẹ̀jẹ̀ òyẹ̀ sínú epo gbóná báwo lọ́sọ̀rọ̀ tó máa rí láàrin ìṣẹ́jú kan á pòórá ọba yìí láyé ìgbà náà lọ yàtọ̀ sísìn àwọn ọba tí máa gbẹ̀mí tí ò fẹ́ tí ó di wọn wọ́n wà ń gbà yẹn àfọlọ́wọ́n ọba tó lè bẹ̀dá ṣùgbọ́n pé lórí ilẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ united nations kò sí world cup of justice lẹ́gbẹ̀rún pẹ́pẹ́lẹ́ ọ̀gá ní sàmọ́lẹ́ yìí ó a máa líìzì fèèpì rẹ̀ tí mánì tó lè ní yẹn yóò máa júwe gbogbo ọ̀nà tí ó gbàṣẹ̀ ní. tó irú eléyìí là ń bẹ ọlọ́run ọba kọ́lọ́run ṣe fún gbogbo tá a bá gbà yín pé òótọ́ ni kú ń bẹ ẹ̀dá kan tọ́lọ́run ọba dá sí ní kú ikú kọ́ ló bẹ̀rù ọba tó ń rán kó sí nílé bẹ̀rù láti wájẹ́ ká mọ̀ pé ẹ̀dá lásán ni kú ìgbà kan bẹ tóun náà sí ànẹ́bí tó bá adigun àjíǹde láti dùn yín mú ẹ̀yọ́ màlìjẹ́nà ikú ikú ikú tí máa ṣẹ̀rù bàyín yẹn kò sẹ́ni tí ó fẹ́ wà àlìjẹ́nà tí ò tún báwo la ṣe pẹ́ńbẹ̀ báwo la ṣe ní pẹ́ńbẹ̀ tó tó bá ń gbọ́rù yẹn láyé ni kó lè dá yín lójú pé bóore níbẹ̀ yẹn kì í ṣe bí téèyàn wọ̀ tó ń jáde mọ́ ó ní kú tọ́lọ́run fi pamọ́ fún un tẹ́ẹ̀ tí ń rí tó jẹ́ pé ìfẹ́ tiẹ̀ lẹ máa ń rí láyé abara ń jẹ́ náà lọ. abara tó máa wá yìí anábìnrin yóò ta bilmout yóò mọ̀ pẹ̀yà ala àlàsóró protection amla ọlọ́run á ní kó àgbò àgbò funfun àgbò dúdú ní àwọ̀ yẹn ni kó máa mú jáde níjọ náà ó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe máa ń so ẹran ọlẹ́yà mọ́lẹ̀ àmẹ́dùnú bẹ́ẹ̀ lọ́lọ́run pàṣẹ kí wọ́n mú ikú wá pé n tí máa ṣẹ̀rù ba gbogbo yín òun la sọ mọ́lẹ̀ yìí o ọlọ́run wà á pàṣẹ pé kí wọ́n dùn láàyè kan táàyè ọ̀hún wà láàrin àlìjẹ́nà àti iná ibẹ̀ ní slọ́tà kú tọ́lọ́run bá ti ní kí wọ́n dùn kò sí nǹkan tó ń jẹ́ kú fẹ́ nìkan mọ́ ọmọ àlìjẹ́nà máa wà ń bẹ̀lẹ̀ gbére ọmọ ọ̀nà náà ó máa wà nínú náà gbére àfẹni tọ́lọ̀ ń bá ní kí wọ́n yọ kúrò nínú náà kó padà wá sí àlìjẹ́nà ṣùgbọ́n nìkan ò ní wà àlìjẹ́nà kó tó jáde kúrò ń bẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹ́nìkan ò ní wọ̀ ọ́ kó tó gbẹ̀mí ní ń mọ́. nípa báyìí wọ́n ní fẹ̀yú bá ṣùgbọ́n àlìjẹ́nà ti wọ̀ náà wọ̀ húwa in wọ́n ní nítorí náà tí kú bá ti jẹ́ arb ó jẹ́ arb níbi lárúbáwá ni pain something that you don't see you don't feel the senses ó pè ní abstract pain okú wà abstract ṣùgbọ́n ọlọ́run ń fún láwọ̀ àwọ̀ ẹ̀dá lọ́jọ́ náà lọ́hùn-ún bẹ́ẹ̀ náà ni other things. tó jẹ́ pé àwọn náà wà abstract wọ́n kì í ṣe nǹkan tá a lè sọ pé a fi senses perceive ṣùgbọ́n ọlọ́run ọba ní kápá nígbà tó ti jẹ́ pé ó lóun dá wọn ni gbogbo wọn pátá lọ́lọ́run ọba ní kápá kó fún ní àwọ̀ táwọn náà máa gbé ọ̀ tó bá dijọ́ náà lọ́hùn. wọ́n ní pápákọ̀ pé anábì ń dípò iṣẹ́ rẹ iṣẹ́ rẹ iṣẹ́ rẹ iṣẹ́ rẹ àrùbù ni abstract ni kì í ṣe àyìn kì í ṣe substantive thing kì í ṣe nǹkan tá a lè gbámú ṣùgbọ́n tó bá dijọ́ tó bá dinú sàárè nígbà tó ń rìn bí sàárè ẹnìkọ̀ọ̀kan wá ṣe máa rí ó ní tó bá jẹ́ ní ire ó ní ṣe eré tó èèyàn ṣe ọlọ́run ò ní kó jáde wá fi ẹ̀hàn nínú sàárè yóò wá wá as a very handsome youth gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́mọkùnrin tó rẹwà púpọ̀ débi pé èèyàn máa bèrè pé ta ni wọ́ o yóò máa wá ju pé à èmi níṣẹ́ eré rẹ tó ń gbé láyé ṣe tó túmọ̀ sí pé iṣẹ́ rẹ̀ táǹsọ̀ yìí náà ọlọ́run ọba dá òun náà ẹ̀dá ọlọ́run ni bí kú ṣe jẹ́dà ọlọ́run iṣẹ́ rẹ̀ náà jẹ́dà ọlọ́run tó àwọn nǹkan wọ̀nyí là ń pè ní arab àwọn nǹkan tó jẹ́ pé ọlọ́run dá wọn ṣùgbọ́n a ò lè fojú ẹnu lọ́dún dúnà arab wọ́n wá ní gbogbo àwọn nǹkan tá a máa ń ròyìn wọ́n ń bẹ oríṣi méjì ni wọ́n àwọn nǹkan kan àti àwọn arab gẹ́gẹ́ ṣe sọ. So.

mo tọ́jú ẹ̀ ṣùgbọ́n kí n bá wá tí mo ṣọ́ wá láì tíra kankan lọ́wọ́ tẹ wá ní tíra ọlọ́ máa kà lónìí tí mo wá ń ṣe báyìí mo fẹ́ patẹ́gùn mo wá fẹ́ mú tíra jáde tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ ẹni ọlọ́run bá ní tó láyà mi ló máa dúró <laughs> wá ní ọ̀rọ̀ tí afá yìí tó ń ṣùgbọ́n ìdí èyí tí mo tọ́jú tí mo ló wà nílé tí n bá ní mi ní tó sáré kò lè gbé mọ̀ àbí ọmọ pé mo tọ́jú ṣùgbọ́n ìtìmọ̀fẹ́ ṣe báyìí tó mú wá ẹ máa mọ̀ pé àà ah, eléyìí ṣe lásán wọ̀lọ́ ìfẹ́ bá mi gbọ́ eléyìí ìyá wa tó pòórá kì í ṣe pé dẹni àìsí ìbẹni àìsí torí ìgbà ní òsí ọlọ́run wá ọlọ́run pa ní kódà ó tọ́jú ìyá síbì kan ni téèyàn bá yìí tẹ́nìkan ìsí mọ́ ọlọ́run wá ní àì kò sí lórí ilẹ̀ ayé mọ́ ọlọ́run wá ní pàdé àṣàkáùnt kò yẹ kó jẹ́ lójú tí ò bá ti jẹ́ lójú kó ṣe mọ̀ pé tí ó dẹ̀ pọ́síbù tí èèyàn má sí tẹ́lẹ̀ kó dẹ̀ máa bẹ ṣùgbọ́n bá ẹ pé òun bẹ tí òun ò dẹ̀ sí tẹ́lẹ̀ tó bá lè gbà yẹn gbọ́ àṣé pé kóun wá kú kí wọ́n jí ìyẹn tó wẹ́ nínú àràpọ́lọ́wọ́n bá lè dá so ìmánì wọn á rinlẹ̀ lórí pé lóòótọ́ lóòótọ́ báwa ṣe jẹ́dà ọlọ́run bẹ́ẹ̀ ni kú jẹ́dà ọlọ́run àwa ń bọ ọlọ́run gbogbo tó bá jẹ́ ẹ̀dá ọlọ́run ọlọ́run má jẹ́ iṣẹ́ iman wọ̀láhì ni pé tí nǹkan bá ń bàyàn lẹ́rù kéèyàn wá bèrè orí ìpètè ẹ̀rọ aná sùúrù ìwọ tó halẹ̀ mọ́ mi kí ló jẹ́ ọlọ́run ni ẹni àbẹ́dà ọlọ́run àwọn nǹkan tó lóun wá dá tó ń dẹ́rù bà kà wọ́n ní kọ̀ọ̀kan nìkan ni mo ronú kan wọn

àwọn ọkọ̀ tí wọ́n ṣe tí ò tọ́ tí wọ́n ṣe tó ń bá bí wọ́n pé kí wa ló dé wọ́n dáhùn pé àwọn ń bẹ̀rù àwọn èèyàn ni kí ọlọ́run á fi dá lóhùn ìyá àyá àhàkọ antahaf èyí tí mo dá wọn ló yẹ o bẹ̀rù kì í ṣàwọn tí wọn ti hadith yẹn ẹ rántí ẹ ọlọ́run sọ fún wa pé ohun tóun dákọ́ ló yẹ ká bẹ̀rù ohun tóun dáa ló yẹ ká bẹ̀rù so ikú táwa ń bẹ̀rù ẹ jẹ́ ká ẹ̀gbámì ní gbáyà wa kí ló mú abẹ̀rù ikú a pín sóríṣi méjì ẹ máa gbọ́ dáadáa ara àwọn kan tó jẹ́ pé ìbẹ̀rù ikú tí wọ́n ìbẹ̀rù pé kí láti jábọ̀ fọlọ́run ni ṣẹ́gbọ́ ẹni tó bá jẹ́ pé bẹ̀rù ikú ẹ̀ tó dá lórí kí láti jábọ̀ fọlọ́run ìbẹ̀rù dáadáa nìyẹn ikú gan kọ́ ló ń bẹ̀rù ọba tó rán kó ń ló ń bẹ̀rù yẹn ti ṣe ṣírk ọ̀rọ̀ sí ìkílẹ̀ àtiwá ó mọ̀ pé kú ọlọ́run ránṣẹ́ ni tó kó wá gbẹ̀ yìí ṣùgbọ́n tó pin síbi tó gbẹ̀ yìí rárá kò pin síbẹ̀ a gbọ́ pé gbogbo ọ̀rọ̀ ọlọ́rọ̀ tá a sọ lẹ́yìn ó mú ta dépò mọ́ tá a parọ́ mọ́ torí tá a fẹ́ ni lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ wa mọ́ ní tó bá ti rìn mọ́ òun náà máa tó jẹ́ pé ara wa náà la fi ń ṣẹ̀ àròpá à ń fi ń ṣẹlẹ̀ nítorí pé àkáǹtì wa náà ló máa dúdú wájú ọlọ́run títí bá ń bọ̀ làákà ẹ̀dá máa ń padà sí pé báwo ní ṣe ṣèṣòro yìí ìyẹn ni kú ṣe ń bà wá lẹ́rù torí pé dá wa lójú pé ìyá ń bẹ nínú sàárè ni kú ṣe ń bà wá lẹ́rù toró dá wa lójú nípọ́lọ́ ní tíra tó wọ́n pín sẹ́nì kọ̀ọ̀kan kò ní fi nǹkan kan sílẹ̀ láláì ràn wa létí ẹ̀ bó nǹkan òun kéré wọn ikú ṣe ń bà wá lẹ́rù ṣé ẹni tó bá jẹ́ pé lákòókò tí kú ń bọ̀ ohun tó ń pa láyà pé kìíní ìdó báwo ló ń ṣe pàdé ẹni tó rán sí ni ìbẹ̀rù kú kúkọ́ ìbẹ̀rù kú nítorí ọlọ́run ọba ni ó má nìyẹn ṣé ìyẹn clear ṣé wá rí bàtejì rèé ikú ń bọ̀ ẹnìkan wá rò pé ṣé gbogbo nǹkan tó ń dágbò yìí ṣé bí iná ló parí fún gbogbo ọnụ ẹ́stéètì ẹ̀ kò lẹ́gbẹ́ àwọn mọ́tò ayọ́kẹ́lẹ́ ò lẹ́gbẹ́ àwọn ìyàwó miss nigeria ló máa ń ìgbà tí kó wá ń ó wá ń pé òun rí báwọn kan ṣe máa ń so ikú yẹn ń dẹ́rù bá torí òun ò rò rí pé gbádùn kan ń ń tó yàtọ̀ sí torí pé wọn ò nígbàgbọ́ wípé ìṣẹ̀lẹ̀ kan tó ń bẹ lẹ́yìn ikú tó dáa ti bí yìí lọ bá ń bọ̀ bí ìgbà tá bá ní òpin ìgbádùn tiwọn náà yìí. so ẹni títí ẹ bá rí ó di dandan kíkú bá. ṣé wá rọ̀ wá àwa kan wà láàárín méjì àwọn àwọn sọ̀hábà sọ́lá aláhùn àlejò sọ́lá irú ní máa ní pé okú kọ́là ń bẹ̀rù ọba tó ránkó ṣọ́là ń bẹ̀rù tó fi jẹ́ pé ìlú ńlá là ń nu wọn wípé àwọn fẹ́ lọ ja ogun jihad pé òkú ti ka síra ìsìn létí ẹnìkan ni wọ́n wá lálàá wípé òun jà fitafita fitafita ṣùgbọ́n nígbẹ̀yìn ogun yẹn ń kọ́ òun bá ogun yẹn lọ tó bá já wà lálárò àlá yẹn ṣáàtẹ̀ láàmú ẹgbẹ̀ á wà rí bá àti nílò lọ wọ̀láhì but ìgbà tó jí àlátọ́lá yóò di lọ́wọ́ láti bá wọn lọ sójú ogun yẹn lóòótọ́ lóòótọ́ ó gbógun yẹn lọ ìyẹn ni pé kì í ṣe làwọn eléyìí ń bẹ̀rù torí pé pẹ́ àtìbò ṣàhádà tó kún kú sójú ọ̀nà ọlọ́run ọba àpọ́nlé ní fáwọn tó ọba tó ń rán kí iṣẹ́ làwọn ń bẹ̀rù ẹni tí kí ọba ìkí ìrí bẹ́ẹ̀ ni wọn kó máa bẹ lọ́run kú sọ pé náà dàbẹ́. kíkú bá ń bọ̀ àwọn nǹkan táwọn máa ń rò ẹjẹ́ máa ran ilé tí ẹ̀yìn ó mú àkọ́kọ́ a máa ń rò pé tóyàn bá lọ tó ń sìn àwọn ọmọ yìí abẹ́ẹ̀ especially tábù bá tẹ̀jẹ́ tí ó wà responsible tó yẹ pé ó nà ó ń forí rù òun ló ń tà òun ló ń sanwó skul ọmọ èèyàn máa rò pé tá a bá lọ ń sìn yìí a kàn àwọn omi ló ń tú ẹni àwọn ọmọ olúwo máa tààràtà ṣáà tó bẹ́ẹ̀ tá bá rò bẹ́ẹ̀ tó bá jẹ́ ìlú ń bà wá lẹ́rù ẹgbẹ́ tí dín léèrè láláì kú wa ara mélòó la lè dá ní dáadáa fáwọn ọmọ wa ló ń bí léèrè ni o kọ́lọ̀ ń sọ pé bá ó mú òun ń kú mọ́ jókòó tí àwọn ọmọ yìí gbogbo nǹkan tó kí wọ́n dà mo pẹ̀lú tó tọ́lọ́ ọ̀bá ẹgbẹ́ra yín lérò pé ṣé tọ́lọ́ ọ̀bá ni wá máa dára yẹn ṣáà lè dáadáa mo fi ọlọ́ọ̀bá gbóra bá jókòó tí nǹkan ẹ tó jẹ́ pé ṣọ́ọ̀tì tẹ̀fọ́ ló ní kó o di òwò distributọ̀ o ò lè sọmọ ẹ̀dùn nǹkan tó wù ẹ́ tó kó dà tí kì í bá ṣe pẹ́ lọ́run yọ̀ǹda. bẹ́ẹ̀ náà ló fi wá jẹ́ pé tọ́lọ̀ ń bá pè wá sọ́dọ̀ ní táyì táwa ò rò pé pé mi ń bẹ̀rẹ̀ pẹ́dà kan máa ń sọ pé ti tó lọ báyìí. tọ́lọ̀ ń bá pè wá sọ́dọ̀ ní táyì táwa rò tó ti jẹ́ pé ńgbà míì ọmọ tálíkà ọlọ́run ní kó graduate àríṣẹ́ tó dáa ọmọ olówó tó pé wọ́n ń rọ́lé lórí ni wọ́n á máa sọ fún pé ilé o ọlọ́run ló máa ń ṣe yẹn so amrọ̀bà tó wá tó yọ bá wá àwọn nǹkan tó lè máa bà wá lẹ́rù tó bá yín máa nìmọ̀ nìmọ̀ ń ṣàlàyé ọba tó bá tiẹ̀ pa ní ṣé tó bá ti ẹ̀ wọlé tó bá dìtà pé òfẹ́ rèpù mi fìtínà ńlá kọ́lẹ̀ lóòrùn ni bẹ́ẹ̀ ni fìtínà ńlá ni àwọn àfáàní tó bá jẹ́ pé níbi ipa fẹ́ dìfẹ́ǹd ara wa láti kí nǹkan fi gún pa àní tó bá sì pa àwa lágbára ọlọ́run ṣàhádà ni fún wa ẹni bá gba ṣàhádà gbọ́ wípé lóòótọ́ lóòótọ́ ẹni bá kúkú ṣàhádà kò ní ṣe ìṣẹ́wájú ọlọ́run tẹ́rù bá ti ẹ̀ ń gbogbo èèyàn ẹ̀rù tí ó máa ba òun yàtọ̀ sẹ́rù tó ń ba àwọn yòókù sẹ́rù tó lè máa bà wá lẹ́rù títà ń bọ bàbá ń bọ̀ rèé ọlọ́run dákun má jẹ̀rọ sí wa. one tó bá lọ tó bá jẹ́ pé wọ́n pọ̀ kọjá agbára ọkùnrin tí ò lè jà wọ́n á fẹ́ máa yẹ̀yẹ́ àwọn ìyàwó ẹ̀ lójú ẹ̀ á ẹ̀mí ẹ̀ máa gbẹgbẹ́ ìyẹn lè máa bà lẹ́rù ìbẹ̀rù kú gan ọkọ́ ìbẹ̀rù pé kọ́lọ̀ má yẹpẹrẹ wa nínú ẹ̀sìn wa ni. ẹ̀rú lè máa bàyàn wípé tọ́lọ́run bá pé òun sọ́dọ̀ ní táìmù yìí rọlọ́run ṣíṣe ẹrú òun tó pàdé rẹ̀ ń sìn yìí ìbẹ̀rù dáadáa nìyẹn. ṣẹ́rí tí ìbẹ̀rù tiẹ̀ bá dá lórí àwọn nǹkan tá à ń sọ yìí ẹ̀rọ gbọ́n tá àmẹ́bí sọ. wọ́n ní ẹrú kan fẹ́ jáde láyé àmẹ́bí wa dúró pé kí fẹ́kẹ́ jìrì mẹ́tẹ́sẹ̀ báwo ni ṣe ń fíò ní táìmù yìí ó wá dáhùn ní nǹkan méjì ni ó ní bẹ̀rù kí o ìbẹ̀rù kí ni ìbẹ̀rù pé àwọn iṣẹ́ ẹgbẹ́ tó ń ti tì síwájú báwo lòun ó ṣe rí wájú ọlọ́run tó ń lọ́n pàdé ó ní bẹ́ẹ̀ náà ni ìrètí dáadáa tó ń wá fóun ìrètí pé bí sóun ṣe burú tó àánú ọlọ́run kúkú gbòòrò bí sóun ṣe yìí lọ òun nírètí pọ́lọ́run forí pé òun ẹgbọ́n tán ìsọ ó ní láàrùn sẹ́nàn fi kọ́lùbì àdún fi nípìlẹ̀ pẹ̀lúmọ́tí ìlà tí àpéjèjì ìlú ìbẹ̀rù àti ìrètí wọn ò ní pàdé lẹ́yìn ẹrú kan nírú àsìkò yìí ìlà àti kọ́lọ́run ọba fi lọ́kàn balẹ̀ lórí tó ń paláyà ó sì múrètí dáadáa tó ní kó mú iṣẹ́ fún un. wọ́n dùn àdéhùn ní arabic ó sọ̀rọ̀ lórí mi bọ̀dún ṣe parí ẹ̀rí pé ẹni tí bẹ́ẹ̀ fèrè tí dáadáa bá ti pàdé ń bá ààrẹ nígbà tó fẹ́ kú ọlọ́run ọba ṣèlérí pé ohun tó ń bá lẹ́rù yẹn òun á kó kúrò fún un. èrè dáadáa tó ní sóhun yẹn òun á mú iṣẹ́ fún un so once again tí kú ikú ikú ikú bá ń bọ̀ ikú gan-an kọ́ ló yẹ kó bà wá lẹ́rù ọba tó rán fún iṣẹ́ ni àwọn nǹkan táwọn ọmọ wọn ń rò pàfẹ́ fi sílẹ̀ láyé àwọn ọmọ yìí tí ló ṣẹlẹ̀ sí wọn ìwọ kọ́ ló tọ̀ wọn ìwọ ló darí wọn sábàbí lásán ìwọ jẹ́ tó tó wá ń tó bí àwọ̀ ó máa pé kọ́lọ̀ ń bá ló máa yá kọ́lọ̀ ń bá wọn láre kọ́lọ̀ ń bá wa fi wọ́n mọ́nà torí pé tá a bá wà níbi tá à ń fẹ́ olójúfẹ́ wọn mú bọ́lọ̀ nǹkan ni wọ́n yẹ ìbú fún wa wà láì kíkẹ́ tá a tọ́ kó má yẹ ìbú fún wa. wọ́n nínú nǹkan tá a tún máa ń rí òun ní pé ẹlòmíì dúkìá tó ní ọlọ́run ọba ó fòun sára lórí àwọn kan ni sọ́nà gbé ìdílé pọ̀ báwọn kan ṣe máa ń sọ ṣùgbọ́n bí ìdílé kì í bá wa kì í bá wa lẹ́wọ̀ kì í dá àlùfún náà láyà ogun ìdílé ogun ìdílé àwọn kiri olómi yẹn kí wá ni pé ṣèyí tọ́lọ̀ ń pẹ́ láṣẹ àtẹ́ni tó ṣe fún ẹ àtẹ́ni tí ò ṣe fún ẹ tọ́lọ̀ ń bá ti ní kọ́wọ́ tí ẹ ó tẹ̀ ẹ́ ṣe fún ọ torí pé àwọn kọ́ ló ń ṣe fún ọlọ́pàá ló ń ṣe fún. ṣùgbọ́n ní tí ò bá lágbẹ́pẹ́ àwọn kan wọ̀nyí tí kú bá ń bọ̀ wọ́n máa ń ronú pé dúkìá àwọn ta ni ó balẹ̀ sí lọ́wọ́ táwọn bá tán ó lè dẹ́ni tí ò tiẹ̀ fẹ́ kó ní ìpínlẹ̀ ẹ̀ ní padà wá pọ̀ tó dúkìá ẹ̀ gbogbo àwọn kan tó máa ń da àwọn lẹ́yìn orí títí bá ń bọ̀ rèé táwa bá gbà wípé dúkìá ìbá èyí tá a lò ń bẹ̀ ń gbà táwa láyé èyí tá a ti ṣe sàrà ń bẹ̀ ní tiwa níjọ́ tá a bá ti bẹ́ẹ̀ nínú kì í ṣe tiwa kọ́ a máa mọ̀ wípé ta ló ń bọ̀ wá jogún ẹ̀ kọlu ẹ̀ kó jẹ́ iṣu ibi ń lọ ló máa rí fún wa ni so gbogbo ọlọ́run ọba tó ní àtẹ̀yìn tí wọ́n bá ní kó ń bàyàn ẹ̀rù dáadáa ni tí kó dábàá wa ẹ̀rù pé ọbẹ̀ iṣẹ́ tí láti jábọ̀ fún kó má jẹ́bẹ̀ ro pé ibi tá a fẹ́ fi sílẹ̀ ibi tó fẹ́ fi sílẹ̀ o ẹ̀gbọ́dà níbi ìṣòro yẹn ni ó níbi tó dáa jù ń dùbà yìí kò dáa tó bi ká ní sọ pé ò dáa jù lọ́hùn-ún lóṣèṣì jẹ́ nàkí شيء من الدنيا إلا الأسماء kékeré ìròyìn àlùjẹ́nà sí ó ní kò sí nǹkan kan tí ó ń bẹ láàjẹ́nà tí ó ń bẹ nílé ayé orúkọ nìkan ló pa wọ́n pọ̀. tá a bá ròyìn ilé ilé ilé ilé tẹ́yìn máa ń lò ní láńgé náà lọ́wọ́ máa bá yín lò. ó ní ṣùgbọ́n ilé tá a bá ń sọ̀rọ̀ pọ́lọ́ kọ́ ló fi láàjẹ́nà ẹ má yìí má jẹ́ irú ilé tẹ́yìn gbé láyé. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọgbọ́n pé òun kó wá rò ó kó lè mọ tó ń rèrè fún òun ló wá ń sọ ó ní kò sí ìkankan lọ́rùn ariwo ní ayé orúkọ nìkan ló pa wọn pọ̀ tó bá sọ pé ọgbà èso orípẹ́ ọmọ gbà èso láyé ni ọgbà èso táyé kò sí nǹkan tẹ́ tẹ́ fi rúkà ìjọ́nà ní ẹ̀ bẹ́ẹ̀ ni ọgbà nǹkan ló ń sọ fún yín so bá ní bọ̀ ipò bẹ́ẹ̀ lórí ipò ò ní ìbàlẹ́rù gbogbo àwọn ogun táwọn sọ̀hádà ohun tó jẹ́ strength wọn tí wọ́n ń gbogbo òun ni nǹkan tí mò ń ṣàlàyé fún ọ̀rọ̀ àkídà yé wọn àwọn gba ìdánilẹ́gbẹ́ bí ògiri tí wọ́n rò pé wọ́n láàyè dájú pé gbókiri ṣe dá mi lójú pé ń bẹ bẹ́ẹ̀ làjẹ́ náà ń bẹ ẹgbẹ́ mi nù wa ó ń kírun ẹ̀ lóòótọ́ bá ti kan ọ̀rọ̀ áhẹ́rọ àwọn àwọn àfáà ní mùsùlùmí tó pẹ́ tọ̀rọ̀ áhẹ́rà dédé kan a ní wọ́n sọ bẹ́ẹ̀ náà bọ̀ ta ló débẹ̀ rí gbólóhùn ta ló débẹ̀ rí ẹ káàkiri ló máa ń sọrú ẹ̀ tí ò bá mọ̀ á ṣàlàyé ẹ̀kún tó tóyìn ọba ti gba ìgbóná gbọ́ lódodo kò gbọdọ̀ má gbà náà gbọ́ tó bá gbàgbọ́ pé dòdò ni tó mọ̀ pé àti làánú iná láti rá ìjẹ́ mẹ́wọ̀ nǹkan kan lọ́lọ́pọ̀ bá béèrè kò sì ṣetán láti fi nǹkan náà jíṣẹ́ kò ṣetán láti múra ẹ̀ sílẹ̀ kò sókè ní tuntun tó ìgbésí ayé ìgbàgbọ́dọ̀ yàtọ̀ tó bá ti gbà wípé lóòótọ́ lóòótọ́ ni méjèèjì ló wà ẹ̀ka ọlọ́run ọba tèmi kan. mo fẹ́ dánu dúró ń bí yìí pẹ̀lú wípé anabi sallallahu alayhi wa sallam nígbà tó ròyìn wípé ikú ẹ̀dá ọlọ́run ni tá a máa tojú rí ọlọ́run máa mú wá ní súra àgbò iṣẹ́ ríra ẹ̀dá ọlọ́run ni a máa tojú rí tọ́lọ́run nìkan ikú tààrí ní súra ọ̀dọ́mọkùnrin rẹwà wọ́n ní bẹ́ẹ̀ náà ló ṣe ròyìn súra tó bọ́kọ́rọ̀ àti alẹ́ imran àwọn túrà méjèèjì yìí kí ló sọ nípa wọn annahuma yóò mọ̀ kẹyàmọ́tí yugulani sọ̀ṣídọ̀húmà ka annahuma zamanatan aw zayayatan aw firqanu min tayr aw firqanu min tayr sayyaf ó ní ẹni tí bá máa ka súrẹ́tù bọ́kọ́rọ̀ àti súrẹ́tù alẹ́ imran tó tó bá dijọ́ àjíǹde tọ́lọ̀ ń bá kó gbogbo ẹ̀dájọ́ sáde oòrùn tó sára lóòrùn àwọn èèyàn kan máa lọ ǹbẹ̀rẹ́là lórí nínú wọn làwọn tó bá jẹ́ pé wọ́n máa ń sábà ka túrọ́tùn bọ́kọ́rà àti alẹ́ imran ó ní bó ṣe jẹ́ pé agbo ẹyẹ tí wọ́n nà tí wọ́n nà yẹ tí wọ́n bá jọ ń fò papọ̀ wọ́n ṣe máa ń rí bíi kánópì ó ní bẹ́ẹ̀ ni túrọ́tùn bọ́kọ́rà àti alẹ́ imran wọ́n máa wá rádọ̀dọ̀ ń tọ̀ yìí kó òun ọjọ́ náà wọ́n má bàa pa á súrọ́tùn bọ́kọ́rọ̀ bọ́kọ́rọ̀ tá ń sọ àfojúrí láyé wọ́n ń jẹ́ kó yé wa pé tó bá dijọ́ àjíǹde ọlọ́run ó mú wa ní súrà tá a ti máa rí pé bọ́kọ́rà àti ali imran ló ṣe ọ̀mbrẹ́là bo ẹ̀dá lórí yìí. náà àwọn àtàwọn wa ṣàlàyé kí ló fà á tó fi jẹ́ bọ́kọ́rà àti ali imran. tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin òfin márèjì òfin márèjì nǹkan kan bọ́kọ́rà kó wọn wọ́n ní sẹ́ńdà tó ń sọ wípé ẹni tí bá máa kà wọ́n àwọn yàtọ̀ sáwà ẹni tó ń kà wọ́n ẹni tó gbà lérò pẹ̀lú ẹni tó ń kà wọ́n ni pé tó ń kà á tó yé e, tó gbàgbọ́ tó ń jẹ́ kó reflect nínú ìwà òun bẹ́ẹ̀ náà ló ṣe sẹ́nu hadith kan tó ní lèláì tíṣà tún ó lẹ́ni bá kà wọ́n ló wà jẹ́nà ẹni tó kà wọ́n báwo ṣé tó kà allah arahman almalik alkudus ẹlòmíì ti kà lẹ́ẹ̀mẹ́ gbà ní ṣètìlẹ̀ mọ́ yìí ṣùgbọ́n tí mo rò yé tí ẹ̀ ló ń sọ wọn ni rárá ìgbà tó lẹ́ni bá kà wọ́n ló wà wọ́n ní tó gbà lérò ni pé ó kà á ìtumọ̀ ìkọ̀ọ̀kan náà orúkọ yìí yé yíyé títúmọ̀ wọ́n yé kò gbọ́dọ̀ má lapa nínú ìgbésí ayé ẹ̀ tó bá gbà lóòótọ́ lóòótọ́ wọ̀ láì pé orúkọ tó ń pẹ ọlọ́run yìí ó ń jẹ tí kìí sì ṣe pé wọ́n ti ba ìtumọ̀ ẹ̀jẹ̀ mọ́ táyà sí kó má lapa nínú ìgbésí ayé ẹ̀ bíba ìtumọ̀ orúkọ ọlọ́run ọba jẹ́ bíba ìtumọ̀ ìròyìn ọlọ́run ọba jẹ́ mọ́yìn ń dáyà yẹn ìyẹn gan la àfẹ́ kó ṣẹlẹ̀ tá a ṣe ń kọ́ síra àpéǹdà ẹgbẹ́ ń wá sọ bí wọ́n ṣe máa ń bá ìròyìn ọlọ́run ọba jẹ́ mọ́yàn lọ́wọ́ táwọn àpá ń pè ní tààtúmùlẹ̀ àìtàrí. àwọn kan wọ́n ní tá a bá ń ròyìn ọlọ́run gbogbo àwọn nǹkan tó fi ròyìn ara ẹ̀ yẹn tó sọ pé abrahman ọba láàánú abrahim ọba oníkẹ́ alkudus ọba tó dádúró alkarim ọba eh, alápẹ́ àti bá àtàwọ arrahim ọba aláàánú wọ́n ní gbogbo àwọn ìròyìn ẹ̀ o wípé kì í ṣe pé ọlọ́run ọba rí bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ní india ilà asma wọ́n ní proper noun lásán ni wọ́n jẹ́ bí ìgbà àbá ní à ń pe nǹkan ṣoṣo ló gba orúkọ ṣùgbọ́n kì í ṣe pé àwọn orúkọ yẹn wọ́n fi nǹkan kan yàtọ̀ síra wọn. láti bàtúmọ̀ àwọn orúkọ ọlọ́run ọba jẹ́ wọ́n bàtúmọ̀ àwọn ìròyìn ọlọ́run ọba jẹ́ torí pé ẹni tó bá gbà wípé ọlọ́run ọba àrẹ̀zák ni ọba tí ó máa rọni lọ́rọ̀ ni kódà tó bá kó o need to go kò ní í sọ̀rì pé ọlọ́run ń bọ̀ olóòrùn bọ̀ ó ń bọ̀ náà sí. gbígba orí olóyìnbó lọ́lọ́run ọba fi ìgbésí ayé àwọn ànábì ẹ̀kọ́ tẹ̀mọ́tò ìpọ̀ ẹgbẹ́ a inú ti one or two examples color hand microphone sí A à ń bọ̀ nínú àwọn ìjókòó ní ipò máa wá bí kọ̀ọ̀kan àwọn orúkọ ọlọ́run yìí bó jẹ́ pé àwọn kan tó ní mọ̀tẹ́síláìtì ẹ ti wọn àti jahmiz aljahmiya wọ́n muslims táwọn àfà ní mùsùlùmí tí ò nígbàgbọ́ sáwọn òròyìn ọlọ́run yìí muslim by name ni káfíìn ni in reality ẹwọ wa nabi ibrahim aleyhisselam ọlọ́run ọba ló ràn iṣẹ́ ìgbà tọ́lọ́run ọba ràn iṣẹ́ ó dá àárín kan tọ́lọ́run ní ó ní ìwọ ọlọ́run ọba rọ́bì arìnrìn tó fẹ́ tó ṣe lè mọ́ta ìwọ ọlọ́run ọba fi hàn mí bó ṣe máa dá ẹ̀mí padà sókù lára ọlọ́run lọ́n bí lóòrè wípé awọ̀lẹ́ tó mí ṣé ìgbàlóbẹ́ni òun náà bẹ́rẹ̀ ọ̀bà lóòrè pé rárá wípé òun bẹ́rẹ̀ ọ̀bà gbọ́ ṣùgbọ́n ní tó jẹ́ kó ń bèèrè ni pé kí ni o lèyẹ̀tìmọ̀ ìlà kọlu kó lè lékún ìgbàgbọ́ mi ọlọ́run ọba náà ti fi hàn bóun ṣe ń jí ẹ̀mí ọlọ́run lóun ní kó pa ẹyẹ kó pín páàpì ẹyẹ yìí káàkiri kó wá dúró síbì kan kó pè é ló máa rí bí apá ẹsẹ̀ ìyẹ́ tó sọ́dọ̀tì bọ́kọ́lọ̀ kan ní torí yẹn wà àbí yóò máa rí bí kọ̀ọ̀kan náà wọn páàsì yẹn bí wọ́n ṣe máa pò wá pàdé ara wọn tí ó máa di òdìdí ẹyẹ ṣàmùpẹ́ńtọ́lọ́ǹdẹ́mọ fún ìpínlẹ̀ fún ọkùnrin àbálẹ̀ wípé tí nǹkan ní ìbátan bẹ̀ lẹ́yìn ikú àbọ̀ àìbẹ̀kọ́ ni torí ó ti gbà lójú wípé ọ̀láì ọlọ́run ajé òǹdìdè ẹgbẹ́ tí wọ́n wá sọ ìfẹ́ẹ̀tẹ̀ nínú ìgbésí ayé òjíṣẹ́ ńlá ànábì ibrahim fún yín ìgbà tí wọ́n ní wọ́n dètè mọ́ torí pé ó lẹ́bọ ni wọ́n ń ṣe ń lùwọ̀n òun ní bá wọn ṣe wọ́n láwọn fẹ́ fẹ́ síná àwọn council of elders wọ́n ṣe mítìn lórí ẹ̀ wọ́n ní kí wọ́n mú wá ọba tó hàn ní ibrahim iṣẹ́ ṣé kò lágbára tóbi tí wọ́n ti jókòó ṣe fún yẹn tóbi òun ta tí wọ́n lura wọn jáde ṣùgbọ́n lọ́run ò ṣe ọlọ́run fẹ́ dán ẹrú ẹ̀ náà wò pé ṣé gbàgbọ́ tó gbà tóun ń bẹ tó tóun bá dẹ̀ ti rán ẹrú iṣẹ́ òun padà lẹ́yìn ẹ̀ ṣé gbàgbọ́ àbí kò gbàgbọ́ yóò demonstrate ẹ̀ fóun kóun náà tó ṣàránṣe fún un tó wọ́n ṣe ní kí wọn ọlọ́run ò tún wọn ká wọ́n dáná kalẹ̀ ṣẹ́lẹ̀wọ̀n ò lágbára pé kí gbogbo igi ìdágbájọ́ ọjọ́ náà ni àbí kó jò fún wọn rí wọ̀n rí kó ya bòbú àti máa tẹ́ tó ń da kó gbé ogun ọlọ ọlọ́run ò bẹ́ẹ̀ nítorí ọ̀dà ni wípé ohun tó lágbára láti ṣe ó lè má ṣe láti fi dán imáni ẹ̀rú wò wọ́n dá iná kalẹ̀ àwọn kan lọ gbé ànábì ibrahim wọ́n sì rí gbé wọ́n sọ sínú iná wọ́n rí sọ ṣọ́lọ́run lágbára pé kí wọ́n rọ lápá ọlọ́run ti ṣe orí ẹ̀kúrú náà tẹ́ bá rántí ìtàn sára wọ́n ní àtọ́bí Ibrahim àti sára wọ́n tó ń kan wọ́n gbanú ilẹ̀ kan kọjá ọba àlú yẹn wá gbọ́ ìròyìn bí sára ṣe rẹwà tó ó fẹ́ bá fi pípa lọ mú wá torí pé tó ń bá bá ń bẹ̀rẹ̀ sí jọ ọlọ́run ọbẹ̀ ọlọ́run bẹ̀ lóhùn bí ọba yẹn ṣe náwó sí pé padà bẹ̀bẹ̀ ni pé wàá mú ìyàwó lọ. ọlọ́run ọba tó ṣe ọba tó dára náà jẹ́ náà lọ́rùn tó ní kọ́wọ́ ẹni tó fẹ́ fọwọ́ kan sáárà ń lọ kò kúrò lórí àlééfà agbára tó fi ṣe é kò wá tì ṣùgbọ́n ń tí wọ́n fi gbà nẹ́bí ibrahim tí wọ́n fi sọ sínú iná wọ́n fẹ́ yọ pàtàkì ìtàn yìí fún ṣẹ́rí tó bá jẹ́ ẹ̀dá kan tí ò mọ ìròyìn ọlọ́run ọba àbí tí ò gbàgbọ́ níbọ́lọ̀ ń ṣe ìròyìn ààrẹ nígbà tó ti dé stéjì pé wọ́n ń gbé wọ́n ń sọ sínú iná yẹn a ti jákàn kúrò ń di pọ́lọ̀ nǹkan lè ràn lọ́wọ́ a ti doubt lọ́pọ̀lọpọ̀ yín náà ṣe máa ń doubt pé a ti wà lórí à ń bẹ lọ́run ọdún kẹlẹ́rìn àti ń ṣe súnmọ̀ yìí ti sáà ní rọ́gbọ́n mú ìgbà sí i àtẹnitọ́lọ́n bá bá kóró ilé kúrò nígbà rẹ̀ lókù ẹlòmíà láwọn ti ṣe ṣe ó ti ń tẹ́jú ọlọ́ndàkú ó ti ń tẹ́jú ó ti ń rẹ̀ mí o so anabi ibrahim tó fi gbé tó fi sọ sínú náà ìmánì ẹ̀rọ mọ́ pé wàláhì ọlọ́run tó rán ìrìnṣẹ́ ọlọ́run yẹ́ ọlọ́run wọ́n kíkí tán fi fẹ́ sínú ọmọ yẹn ó wá ní àwọn ọlọ́run wá pàṣẹ pé yá náà ó ní bẹ́rẹ̀dẹ́n wọ́sẹ̀láàmán àlá ibrahim pé ìwọ náà òun máa jó nǹkan ni àṣẹ táwà parí lákòókò yìí ni pé òun gbọ́dọ̀ jó so imani kan fẹ́ test yẹn gbogbo stages tó gbà kọjá ọlọ́run ṣe bí ẹni pé òun ò rí bí pé òun ò tẹ̀ ní bá sí ká lè mọ̀ wípé mò ń bọ̀ ọlọ́run mò ń bọ̀ ní ẹ ní àwọn ìròyìn rẹ̀ lórí ẹ̀mí tó gbà wọ́n gbọ́ bọ́lọ̀ ń ṣe ròyìn ara ẹ̀mí ẹ̀ máa balẹ̀ pé wọ̀láhì ó pẹ́ ó yá ìròyìn ẹ̀ tó fi ròyìn ara kò já kúrò lára ẹ̀ kò yàtọ̀ lónìí tí bó ṣe rí lánàá ìyẹn ni the next topic tá a fẹ́ kà à ń bọ̀ wá gbọ́yé ní next topic pé ọlọ́run ò kì í change ẹ̀dá ló máa ń change bó ṣe bá ànábì ibrahim wò bẹ́ẹ̀ náà ló dán ẹ̀ hájọ́rù téèyàn bá lọ mọ́tà tó bá dé tó bá ń ròyìn mọ́tà fún yín ni pé exaggeration ni ọlọ́run ní ṣe ilé ìwẹ̀ nìkọ̀ọ̀kan nu wa láti lọ. ilẹ̀ kan ni tó wọ́n pé tẹ bá wà ń bẹ̀ tẹ bá ń travel tẹ bá wọ̀ tún tẹ bá wọ́ fì ẹ ní rí jíbẹ ṣe ń rí jù wọ́n àwọn kan tẹ máa rí rock àpáta ibi tó bá lẹ́bù tó bá jẹ́ válè gan ẹ kàn máa rí yẹ̀pẹ̀ ni kí ni ìjọ́ kí jí ó wà ń bẹ̀ níbi pé wọ́n ro kò sómi dídí débi tó jí máa hù desert ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ tẹ bá ráwọn fúrúùtù tó ń bẹ ẹ ní rí kan tó já ṣàdánù èso wa máa da yín lọ́fun láti jẹ nǹkan rọ̀ wọ́n lọ́rùn tẹ bá ń mú from one city to another èèyàn á máa ṣe mọ̀ pé áá ah, ah, láìsí tí wọ́n ṣe wá ní kí ó ṣe clean báyìí tí gbogbo ẹ̀ ń lọ létò létò ẹ̀tí pé wọ́n rẹ̀ ṣe jẹ wọ́n rí dáṣe nírọ̀rùn àdúrà kan ló ṣe mọ́ ọ lára ànábì ibrahim bẹ́lẹ̀ fún wọn onírọ́bí jà àlàáhà bẹ́lẹ̀dẹ́n aminan wọ́rùsùn àhìlẹ́hùn mílẹ̀ damarat ọlọ́run tí wọ́n lọ́kàn balẹ̀ bá mi rọ̀ jẹ oúnjẹ fún wọn ó ṣe àdúrà yìí ṣùgbọ́n ọlọ́run tó gbà á ó ti kọ́kọ́ tẹ̀sí ẹ ó sì tẹ̀sí ìyàwó ẹ̀ hajar kọ́lọ̀ ń ṣe ìtọ́ fún nígbà tí ọkọ ẹ̀ ti fi ibi tó mu lọ síbi tọ́lọ́run ní kó mu lọ tó tẹ̀yìn dà tóun náà bá gbẹ́ni tí ó mọ̀ ròyìn ọlọ́run bọ́lọ́run ṣe ròyìn ara ẹ̀ àbí tí ò bá gbẹ́ni ẹ̀rọ àbá pé ẹnìkan ṣe wá fòun nìkan síbi tí ó wà pẹ́yìndà òun ò dúró ṣùgbọ́n nǹkan tóun náà bí ni pé ṣọ́nà ló ní oṣó níbẹ̀ ni tó bá ti jẹ́ náà ló ní oṣó kì í àdéhùn bẹ́ẹ̀ gan la ṣe tẹ́tẹ́yìn ó mú rí tó gbogbo ìgbà tí ṣètọ́nù bá ń tọjú mọ́ wa oṣó lè lọ fún abá lọ́ra oṣó parí a máa dá lóhùn oṣó náà ló ní ká ṣe é wọ̀lá ìpínlẹ̀ náà ló ní ká ṣe ọlọ́run ò wa ṣẹ́lẹ̀ ìbá àbámọ́ ẹ̀yìn yóò ní bá àwọn ọmọ yóò ní gbé ìyàn ní ìlú pẹ̀lú olóòtọ́ ìbálẹ̀ yìí irú orílẹ̀-èdè lọ́wọ́ tó di mínísà irú orílẹ̀-èdè kọmíṣánná ìpẹ́ ìwádọ̀ máa ń fẹ́ nù wọn tó kọ́ sọ pé mo náà bẹ́ẹ̀ báyọ̀ bí méjìlá ni wọn kọmíṣánná ni wọn nǹkan ìlú ọba ló wà àbúrò ọkọ ni ẹlẹ́ oúnjẹ ọmọ jẹ àṣìkánná máa dẹ́rù ọ̀bà yìí ẹ̀yin ẹ máa dáhùn pé sọ́lọ́ ló pàṣẹ yìí táǹṣe yìí tó bá ti jóòrò ló pàṣẹ wọ̀láì àwa la tó mọ bẹ́ẹ̀ bá fún wa ìbá yìí tá a rí sọ lónìí ọlọ́run jẹ́ pé ẹjọ́ oúnjẹ bá ṣe sọ lágbára ọlọ́run tó bá di síkì tó ń bọ̀ a máa tẹ̀síwájú lórí pé wọ́n ní mazala dìbìtà tó yẹ kọ̀dé máa ń kọ́bìlà kọlùkìlì bí ròyìn ẹ ṣe rí kó tó dá ìdá wọ́n ní bẹ́ẹ̀ náà ló ṣe rí lénìí tó dẹ̀dà tán wọ́n lóun ò kì í change kò sí nǹkan kan tó lè mọ́lọ́run ọba change àwa la máa ń change a lè má dá a lánàá káwa dá lónìí a lè má nímọ̀ lánàá káwá nímọ̀ lónìí ṣùgbọ́n tọ́lọ́run bá change kí ló ń túmọ̀ sí ó mìíràn wípé either ó degrade wẹ̀lẹ̀ ìyá àwòdìlà àdékójọ́ pé kò dáa tó tẹ́lẹ̀ ó tún wá improve sí ọlọ́run bá táwa ń sìn kò lè improve torí pé ògbóngbó bíbá náà ló ti wà láti ṣọ́rọ̀ yẹn ló sọ̀rọ̀ náà àátẹ̀síwájú ń bẹ̀yìn ní next halcon. kí n tó gba questions of contribution mo rò wípé tọmọ akọ́mìn halkọ̀ eleven thirty pátápátá máa bẹ̀rẹ̀ yẹn kọ́lọ̀ ń jẹ́ kó máa possible pé ká máa bẹ̀rẹ̀ ní eleven thirty on the dot a máa step ní twelve thirty no bẹ́ẹ̀ náà ni a máa step máa step lecture ní twelve thirty on the dot á jẹ́ exactly one hour máa fi thirty minutes gba questions yìí kí a máa mú wa lọ sí um, one láàrin one àti two àwa jẹ permanent pé gbogbo àwọn sisters tó ní personal problem tó lè fáwọn ní dàgbáyì ká máa fìyàn rí wọn reason rèé táìmù yẹn ò tó láti máa rí everybody mo dẹ̀rọ pé àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ní di access central advice wọn tó bá ti ní ọ̀kan ó tún lè tó two three alcohol kó tó láǹfààní ẹ̀ tá a bá wá lè jẹ́ kó pé one to two every halqa ṣùgbọ́n beyond two ló lè má dúró náà o tí n bá ti tó húrò tán ká mú lọ́lé so àwọn agbọ́ta fẹ́ padà lọ́lé eh, sunday is the weekend kó wá jágbe aláàbò nìkan ló máa wà ní subject meeting tábà kúrò ní húrò á ti tẹ̀ padà sílé so a ní máa stay beyond húrò a máa stop ní exactly twelve thirty agba question gbé wà ẹni bá fẹ́ rí mi nìkan ló máa ní láti dúró láti kí wọ́n rí ẹni tí ò ní láti rí ni by one apm wọ́n lè máa lọlé inshallah ta'ala. so láti gba contributions and questions lónìí. ọ̀rọ̀ tẹ́lẹ̀ kan sọ̀rọ̀ ok láti gba question, questions and contributions wà lónìí. salaam alaikum umu umu tó ara jùlọ ẹ bá tó questions fún ọmọ wa ẹ jẹ́ mo bẹ̀rù questions wa kó jẹ́ pàápàá sọ́rí bá ṣe máa ń bèrè question tí ò ní jẹ́ waste of time rèé àwọn information kan máa ń wà ten time di meet ṣẹgbọ́ ṣé eh, téèyàn bá yáyàn lówó tó fẹ́ gba èlé lórí owó yẹn ṣó right ó ti tó ọ̀pọ̀lù kan síkà ló ń gbé síkẹrin síbẹ̀ yẹn làbí kan gbé ṣé kí ó sì ẹni òwú tó dá mọ́ yín lọ́nu but ẹ̀rí pàwọn ara yín gan máa ń kù Assalamu alaikum. Eh? Okay. Ẹjọ́ before the question, Krista Kọ́fẹ́kì Asákèsì, ṣé contribution ṣó lórí nǹkan tí mo ti sọ àbí tí mo sọ tẹ́lẹ̀ yìí ni? Bísílẹ̀lá. Lórí ọmọ. Bísílẹ̀lá. Bísílẹ̀lá. Sáwọn àìsàn ọlọ́sọ̀rọ̀ fàtí. Ní ọjọ́ mélòó kan sẹ́yìn, wọ́n máa ń tẹ̀lé wọn fídíò kan lórí whatsapp àbí bíbí mi ò bọ́ọ̀rọ̀ ẹ̀kọ́ ti kà wọ́n sọ pé èèyàn kan wà ọmọ yẹn lásìdẹ̀ǹt ọkùnrin ni ó wá ọmọ yẹn wá wá ọmọ yẹn wá kú tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀mí déjì muslims ni wọ́n tí wọ́n á ṣe tàn báyìí ní professional autopsy nígbà tó wá gbé ọmọ yẹn jáde ní three hours later wọ́n rí pé according to them wọ́n ló ti jẹyà sàrẹ́ gan pé gbogbo ara ẹ̀ pé ó ti wọ́n ti fìyà jẹ ó ti change ó ti look old three hours later ọmọdé ní bí ọmọ seventeen years wọ́n ṣe píkọ̀ yẹn wọ́n ń sẹ̀ǹdẹ̀ káàkiri nígbà tí mi kà mi mọ̀ bóyá kí n bìlú mi bẹ̀rù bẹ̀ mọ́ ro pé ó jẹ́ kí wọ́n ní condamnation kankan pé bóyá àwọn èèyàn kan ti ṣẹlẹ̀ sí wọn rí and kí wọ́n lé ẹ̀kọ́ mi pé di yanu sáré òótọ́ ni kò ń ṣe wọ́n torí ọ̀bá yẹn náà ó wá pọ̀ nǹkan àpòmọ̀kọ́ tó jẹ́ òun bá sọ ni ọmọ àpá ló wá sọ fún pé bí yanu sáré ṣe máa rí nìyẹn ó wá pọ̀ nǹkan pé ọmọ yẹn pàtó wà láyé kò ṣe kò tún tóyún ó máa ń wà búkọ́ ọmọkùnrin ni so wọ́n pẹ́ àárọ̀ ní kẹ́kọ̀ọ́ mẹ́ pé ṣé o lè máa transfer information yẹn náà èèyàn máa lè kẹ́kọ̀ọ́ àbí. ìdákùnlá ọ̀sán ṣẹ́rí fídíò tó bẹ̀rẹ̀ léyìí ó pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì èmi ẹ̀ǹkọ́rẹ́jì yín láti kóra ró ẹ má máa ṣe àìrú ẹ̀ àfẹ̀yí tó bá jẹ́ pé ẹgbẹ́ dáadáa àwọn tí wọ́n sọ tí wọ́n jẹ́rìí sí àwọn àfáà tá a mọ̀ tọ́kọ̀ wa balẹ̀ sí ni àwọn kọrọ tó ṣẹlẹ̀ ní saudi táwọn àfáà gan jẹ́rìí sí wípé ńgbà tó ṣẹlẹ̀ wọ́n pe àfáà báyìí báyìí báyìí báyìí báyìí irú àwọn yẹn nìkan lè mílẹ̀ nǹkan rè pé ṣe à ṣẹ́rá àwọn yòókù yẹn ẹ̀yin ẹ̀ ẹ̀ kọjá lórí ẹ̀ ìdí ni pé àwọn kan àwọn gun débi pé wọ́n rò pé kéèyàn parọ́ fi ran ẹ̀sìn lọ́wọ́ ara dáadáa ni bẹ́ẹ̀ bá máa tí yìí nílẹ̀ mi báyìí àwọn kan máa ń káàkiri táwọn bá láwọn ń pèpè sí islam wọ́n lè wu ìtàn tí ó exist tó ẹ pé téèyàn bá gbọ́ ìmánì èèyàn dédé dìbò wọn ló bàbá ṣe dìbò wọn òfurufú ló wà tó bá máa já wọn máa lè kiri ni ṣé tí èyí sì ṣẹrẹ́sì kí wa òdodo ẹ̀ wa lójú débi pé a ní ìdí láti fi rọ́polongo ẹ̀ mọ́ gbọ́dọ̀ bẹ́ẹ̀ fẹ́ bí pé àwọn kọ̀ọ̀kan tó wà lórí facebook mo rántí pé mo ti sẹ́ndì nǹkan kan tó jọ nǹkan tí ẹni yìí ń fẹ́ yìí láti ti kú wípé irọ́ pọ̀ lórí facebook fídíò kan wà nípa obìnrin kan tí wọ́n ní ó lọ sí zoo ó ń wà àwọn ẹranko yẹn ẹsẹ̀ ẹ yẹ gẹ̀rẹ̀ ó bọ́ sínú omi tó wà nù zoo there was a teddy bear tí yẹn lanu tó ti ó ti hàn ó kàn fọ orí ẹ̀sẹ̀ nu báyìí ni kò sẹ́ni tó rí tí ò ní káwọ́ pé ah, pé ẹni yóò lè sọ báyìí nígbà tó mi gan rí fídíò yẹn mo ń ṣe subhanallah but a day or two later another foreign paper ní germany ó gbé pé àwọn tí wọ́n doctor video yẹn wọ́n confess pé kì í ṣe reality ṣé kí àwọn create scene yẹn ni nǹkan tó yẹ ti gbà ọlọ́run ọba nìkan lóye so kì í ṣe gbogbo nǹkan tá à ń rí lórí net tí wọ́n láwọn fi ń pèpè sẹ́sìn ọlọ́run la lè trust but àwọn ní òdodo ẹ̀sìn yìí ti dá wa lójú kọjá káṣẹ̀ ní ìdí fídíò yẹn so yíká bá tẹ̀ máa wá rí ta máa jẹ́rìí sí ó ń láti jẹ́ pé ọ̀dọ̀ àwọn ẹni oró tó dá lójú ló gbà kọjá la ṣe trust ẹ̀ so ẹ má bá wọn ṣe ẹ̀ torí advice mi nìyẹn bọ̀tẹ̀ kọ́kọ́ wá mi nǹkan tí sísà sọ yìí kí ni wọ́n pe ó jẹnu yẹn seventeen ó fẹ́ dín lórí ta ló ti gbọ́ súnmọ̀ yìí nínú wa ní age seventeen nínú wa ẹni tí tiẹ̀ bá rí bẹ́ẹ̀ kò ní pẹ́ fọlọ́wọ̀n bá yọrọ àwọn ọmọkàn láàrin wa tí wọ́n lè jù bẹ́ẹ̀ lọ wọ́n pé àwọn wà very very lucky pé àwọn ìyá tàwọn wọ́n rin ojú ọ̀nà oríire ó jẹ́ káwọn tètè dámọ̀. at age seventeen ẹni tó ń kírun nu wá ń gbà ẹ̀gbọ́n kò tí ì mọ̀tún àwọn tó ń kí. èyí tó ń kí gan-an tó rẹ́gúlà kò tí ì gbọ́ súnlẹ̀ yìí. oríṣiríṣi nǹkan táwa náà ti ń tọwọ́dọ̀ ń gbà yẹn táàmù ìpẹ́ṣẹ̀ ni fẹ́ẹ̀ni wa ò tí ì dákúrò ń bẹ̀ tán ní ìtọ́bátẹ̀ dá orí pẹ́ṣẹ̀ ni ká ní kú kára mọ́tàn yẹn kí ló fi ń dára lójú pé situation ti wọ̀ lórí bí tẹ́ni ìṣèlú ká máa tó mọ̀ pé àwa tọ́lọ́run ọba ṣẹ́kù di táìm a wà yìí wọ́n láwo ṣe wá lórí o ṣé táìm ilé ọkà tí máa bẹ̀rẹ̀ pé eléyìí ti lójú ọdarí súnà súnà gbogbo ẹ̀ ó mọ̀ pé àǹfààní ni tọ́lọ̀ ti ẹ̀ṣẹ́ òkùdè ní tó fi ń gbọ́ súnà súnà wá ní súnà súnà ti lójú tó ọlọ́run ara ẹ̀ ní afẹ́dòdó so the lesson of the video àwa kọ ẹ má máa bá wọn ṣí ẹ unless you are sure pé sọ́ọ̀sì ẹ o wà very credible now. sọrí aburú tó máa ń ṣẹlẹ̀ téèyàn bá ti rú àwọn kan báyìí bí òrí máa àwọn èèyàn ni pé wọ́n bá wá discover pé kì í ṣe òdodo tó ti yé wọ́n á wá tiẹ̀ wá kọ̀yìn sí nǹkan tẹ́ fẹ́ pè wọ́n sí yẹn ju bó ṣe yẹ lọ wọn ní lè trust anything tó bá ń wá lórúkọ ìsìláàmù mọ́ yes question number one ṣé ti pé numbers. lórí kìíní yẹn ok wọ́n lá láwọn kọ́ṣẹ́ nǹkan tó wà lẹ̀ ọ̀rọ̀ mítà tó wà lẹ́yìn náà jọzátìlá ọ̀fẹ́ràn kọ́ṣẹ́ wọn ni pé ọjọ́ àwọn tó fún nọ́mbà ń sìn alágbà kọ́ṣẹ́ wọn but àwọn tó wà lẹ̀ inú yìí wọ́n ní ṣé nígbà tí wọ́n náà mẹ́bí ní bí sísà ṣe sọmọ fẹ́ sọ yìí pé wọ́n ló dáa ká a lè fi kàṣẹ́ẹ̀tì bọ́kọ́rọ̀ kákan máa pé ẹ̀ lọ kátìlẹ̀kùn sápèjúwe àwa jáde àbí kéèyàn sùn ó kàn máa pé ẹ̀ lọ ẹgbọ́n ìdáhùn ẹ̀ ṣẹ́rí kéèyàn ó máa pé ẹ̀ kó o ń gbé lọ tí kì í ṣe pé fẹ́ mọ̀ ọmọ fífílẹ̀ kó máa pè lọ ìyẹn yàtọ̀ kọ́lọ́ ń ṣàmójútó ìfún wa ó yẹ ọ̀rẹ́ pé táìmù tóun bá fẹ́ sùn ó máa pa á máa fà kan tó sọ pé kẹ ṣí rédíò sílẹ̀ torí pé bákọ́rà ló ń ké kó máa tó lọ sínú ilé fún yín torí pé hadith tánàbí ti sọ̀rọ̀ yìí kí ló sọ ó ní kẹ kí kíké kíké ṣé ọ̀dà ìjọ ẹgbẹ́ tí mi ọ̀dọ̀ ń pẹ́ nígbà tánàbí ń ròyìn lára tó wà fún bákọ́rà ẹni tó bá kọ̀ láti ké láti ṣí koran síwájú tó kàn gbé kàtẹ́ ẹ̀kẹ́ sí ṣé máa ní ládàá yẹn

ó fẹ́ ká fi ahọ́n wa kẹ̀rọ àní pé kí ahọ́n wa kó mú wọ́n ṣe ní ìwọ́ tó ń ṣe tìláwà gan ó lè má gbóhùn sókè o afẹ́káhọ́n ẹ àtẹ̀tì ẹ kan máa mú sọ tó bá ní òun òun ṣe tìláwà wọ́n ní every friday káka sọ́rọ́tò kan àbàdí ó wá ní òun bíbí ọ̀tàn tó ń sọ lọ́wọ́ òun máa pè sọ́rọ́tò kan ó bẹ̀ mí rò fún ládàá àfẹ́ńtó rárá àgbẹ̀yìn ẹ̀kọ́ so èyí tà nẹ́bì sọ wípé ká ṣe nínú ilé wa ni pé ká tó gbọ́kọ́rọ̀ ẹni bá wá ń pè kàfẹ́ ìpẹ́ tó tilẹ̀kùn tó ń retí pé the same thing ló jẹ́ màá ní kò rí bẹ́ẹ̀. even though àsọpẹ́ ń pé fẹ́ fi kẹ̀rá àkàfẹ́ tó fẹ́ fi tó kẹ̀rá ìṣètò rọ́ọ̀lù àsọpẹ́ ń tó ní òun fẹ́ kó máa tó sí òun létí kóun máa ronú ń pa àtúmọ̀ ẹ̀ àsọpọ̀ rọrùn na ráà mẹ́bí náà máa ń sọ pé èdè yìí kó fi jọ. tó ti mo bẹ̀rẹ̀ ayé má jẹ́ yẹn. a máa ń gbọ́ lágbọ́ fún ká try tó bá ṣeé ṣe pé táìmù tábàlẹ̀ pé òun ti fẹ́ ka ká pa otherwise a àwọn ibi tó ti ń pè koran wọ́n fẹ́ ká tẹ́tí gbọ́ táàmù tó bá ń pè ẹ̀ tẹ́ni tó tàn gan ti sùn lọ àwa tá àtẹ́tí gbọ́ táwọn ìṣeré pa ti wà ṣáà ọlọ́run ó di abẹ́ni tó tàn sílẹ̀ sọ́jọ́ ẹgbẹ́ up to the time tó ló bá ń kò yín tẹ́ ẹ pa irú àgbọ́yé yìí náà ló ṣe àwọn kan ládùúgbò yìí jẹ́ pé tó bá ti jí tó bá ti pè wọn àkọ́kọ́ wọ́n á gbé kàfẹ́ẹ̀tì koran sí mọ́ṣáláṣí gbogbo aládùúgbò ní sùn mọ́ ó ń ṣẹlẹ̀ ládùúgbò tèmi tí mo jẹ́ muslim gan mò ń kóra rómi àìjẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ hùwà ẹ̀dá èèyàn agbé wọn ṣépè torí láti aago márùn-ún yẹn ìwọ́n gbọ́ pé fẹ́ ṣe kìámù lè nu yàrá ẹ̀ o lè gbádùn kẹ̀rá ẹ̀ bí sẹ́yìn oúnjẹ ọ̀nà tó ń pè ní mo wá yìí má jù kí mi èdè tí mo jẹ́ mùsùlùmí tí mo gbọ́ lárúbáwá tí mo mọ̀ tí mo kùránì lára tó yìí tí ò kí lè rọ́pò fún mọ́ṣáláṣí yẹn báwo ni wọ́n ṣe máa ṣàdúrà fún wọn tó sọ̀dọ̀ ìdọ̀wọ́ wa so principal question ìkan náà wọn tó wà lẹ́nu yẹn èrè ló tún wà lẹ́ẹ̀ Okay. Wọ́n ní kí ni necessity? Àbí pé ọ̀pọ̀ ìgbà tẹ́sí ìbá sọ fún wa pé má ṣe nǹkan báyìí. Àwa ni ṣùgbọ́n tí necessity tí ìnira bá mú ni débi àìrọ́nà bá yọ. So, wọ́n máa ti define necessity yẹn. Ẹ ṣeun. Tí àwọn àtà wọ́n ní àgbẹ̀rúra ìkọ́dọ̀rú ìkọ́dọ̀rí ha wọ́n ní bí necessity bá ṣe náà ni ìyọ̀nda tí ó máa wà fún nǹkan tó ti jẹ́ ìwọ̀ tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ náà ni ó ṣe tó tí necessity ò bá tó bí èèyàn ṣe rò pé tó Ìyọ̀nda tó ń rò pé wà fún nǹkan tó jẹ́ ìwọ̀ kò ní jẹ́ yọ̀ǹda ó túmọ̀ sí pé aláìmọ̀ kankan ló máa determine necessity àwọn àáfàá ló máa determine pé ṣé necessity ni kíní yìí go ahead àbí kì ṣe necessity rọ́jú kó kúrò ń díẹ̀ nígbà tọ́lọ́wọ́ bá ṣe owó rìbá léwọ̀ ẹni tó ń ṣiṣẹ́ ní báǹkì rìbá tí wà tí wàá dé báyìí pé kó kúrò ń bẹ̀ tó bá lọ bẹ́ẹ̀ nìkan tọrọ òye á ní iṣẹ́ mélòó ló kò ń lù ú kò síṣẹ́ necessity ni ó dẹ̀ máa wọn kọ̀ọ̀kan tó pé necessity làwíjàre wọn wọ́n fi takú lórí iṣẹ́ haram tí wọ́n ń ṣe. ọ̀tọ́ bá lọ gbá báwọn àpapọ̀ páyọ̀ ọlọ́run àwọn ará rántí pé wọ́n ní àgbọ̀rú rẹ tó kò dẹrù dẹ̀kọ́dẹ̀rẹ̀ ha necessity necessity ó ní déédéé bí ó ṣe gbọdọ̀ tó ká tó ṣe nǹkan tó jẹ́ èèwọ̀ lẹ́tọ̀ọ́ ṣé tí ò bá ṣiṣẹ́ ní báńkì ṣé kò síṣẹ́ míì tó lè ṣe ni owó lè má tó ìtó ń gbà ní báǹkì iyì táwọn èèyàn so mọ́ṣẹ́ lè má tó ìtó wà ní báǹkì ṣùgbọ́n kì í ṣe pé nẹfẹ́sìtì yẹn tí ìgbélẹ́wò pé kéèyàn takú lórí oúnjẹ haram kó ní nẹfẹ́sìtì ni. so láti mọ báwo ló ṣe tó báwo ni ṣe tó in many of the matters á dá ká máa padà sọ́dọ̀ àwọn àfà èmi ò ní pín láìsẹ̀nsì pé tí nǹkan bá ti jẹ́ rọ̀ bẹ́ẹ̀ bá ti rọ́nà àbáyọ ẹ máa rántí pé wọ́n ti ní nẹ́fẹ́sìtì ni èèyàn máa ṣílò lọ́pọ̀lọpọ̀ ṣe ń ṣílò àwọn àfáàní ká pè ṣe ṣé kinní yìí ṣó tó nẹ́fẹ́sìtì tó lè justify ká ṣe nǹkan báyìí àbí kò tó. ẹ dákun ìdáhùn mi lórí ọ̀rọ̀ nẹ́fẹ́sìtì nìyẹn. náà náà. Okay òkè wọ́n ní kẹ́nì yẹn decide fúnra rẹ̀ now yes àmì now bẹ́ẹ̀ni ok sísà ní nígbà míì tá a bá pẹ àwọn àfáàbáṣe mẹ́ká pè wọ́n yìí Eh, àdáwò tó wà ní ìyẹn náà nípa ipe nọmba wán kì í ṣe gbogbo ìgbà tá a gbà tá àlàfà máa gbé kọ́ọ̀lù òótọ́ ni ó máa ń ṣẹlẹ̀ ìgbà míì tó bá gbé kọ́ọ̀lù àfa àgọ́ lè má la ọ̀nà yẹn ní sàn án fún yàn a tún dá choice yẹn padà sí yàn lọ́wọ́ pé ìwọ ni kò decide tó máa ṣe ṣùgbọ́n tó bá jẹ́ pé dídá choice yẹn padà sí lọ́wọ́ lẹ́yìn tó ti ṣàlàyé ojú ọ̀rọ̀ ṣe rí wisdom ni ẹgbẹ́ tó ń sọ ìdí ẹ̀kún yín àpò òkè yí pẹ́pẹ́jẹ́pẹ́ ìwọ̀n máa bá yín lọ́rọ̀ yín sísítà tí mo rí pé ó ṣẹ̀ gba ìsìláàmù ni tó wá ń béèrè wípé sàlámàlẹ́kùn ṣé òun lè lo ní kọ́ọ̀bù èmi kọ́ ni máa sọ fún pé kò tí ì tó ní kọ́ọ̀bù lò ṣọ́ràn ọ̀yàn ni kì í ṣọ̀ràn ọ̀yàn jilbab ọ̀ràn ọ̀yàn ni èmi kọ́ ni máa sọ pé ṣe ń dìbò ni kò tí ì tó jilbab lò tóun bá bi ní pé ustaz I just accepted Islam today. Is it compulsory to use the jilbab? Màá níbẹ̀ ni ọ̀ràn yàn ni. Tó bá ní òkè, ṣé ń lò ó? A ó sí lọ́wọ́. Why? Circumstance ilé wọn mi mọ́. Bóyá tó bá fẹ́ lò ó, kò ní rí lẹ́yìn sùn jẹ́ òkú dẹ̀ níbo mi kò máa sùn sí. Ṣé ti yẹn sìn? Tí n bá dáhùn pé lò ó, tó bá jẹ́ pé lò ó yẹn, ó wù ú bọ̀ máa ń yẹn lè má lo gbé e fìtínà tó máa ṣẹlẹ̀ lẹ́tà á fẹ́ máa dafa yẹn lẹ́bi ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ó ń ṣẹlẹ̀ especially ní ọ̀rọ̀ marriage bẹ́ẹ̀ ni ó máa ń ṣẹlẹ̀ làáfàá mi ṣe máa ṣe pé ìdáhùn ẹ̀ rèé but whether to do it or not to do it the decision is yours. so táwọn àfàbà ń ṣe bẹ́ẹ̀ yẹn kì í ṣe àìfẹ́ wà frank wọ́n fẹ́ kó jẹ́ pé ẹ máa ní latitude láti gauge ìmánìyàn àti bẹ́ẹ̀ ṣe lè ṣe nǹkan yẹn lásìkò yẹn ni but àfáà tó bá jẹ́ pé òun gan ò sọ the answer pé yes or no lórí àwọn nǹkan wọ̀nyí fún yín eh, possibility wà tó jẹ́ pé n tó ń sá fún ni pé kó má jẹun lòun bá ń take decision yín after making clear to you wípé ẹ̀rí kọ́ o àbẹ́rí o kọ́ ṣẹgbẹ́ sísà ni so ìyẹn ló máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà. jazakillahu khairan kí la máa fi wọn ìmáànì yẹn kò jọra ẹ rí pé ọlọ́run sọ ń bì kan ó ní ilaman okre wà kọlùbùhù mọ́tùmọ̀ iná ń dólé ìmáàn tí wọ́n bá ní ká ọlọ́run ṣe léèrè fún wa pé ká pe gbólóhùn kúrò ṣe ọ̀rọ̀ tí pé sàhábì kan ti ní kó bá rí ó sì bu àmì ẹ̀kọ́ ó dẹ̀ sunkún lọ bá ànájò pé tòun ti bàjẹ́ ànájò ní kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n ní kó ìṣe nǹkan bá bá bá báyìí ẹ̀rú wá bá òun òun sọ jẹ́ pé bí ìgbà sọ tí ò yẹ ó fi ímánì sọ ẹ̀dá wa ni láti sọ gbólóhùn kúfùr bẹ́ẹ̀ni ẹ̀ ò sì gba gbólóhùn ọ̀hún gbọ́ ẹni ọ̀hún kúrò nínú islam ṣùgbọ́n lẹ́bù kan nìyẹn ṣe bẹ́ẹ̀ nìkan ni wọ́n ní wọ́n mú lọ sínú dẹ́gà tí wọ́n gbókùtà lé lórí tó dẹ̀ ń pariwo ahad ahad lẹ́yìn adìlá tí ọmọ tí anábìyèsí wọn sọ pé a ah, tani ní kí wọ́n bú mi ogún mi bó ló dùn láásí tó bá fẹ́ pa jùláàl kò torí ẹ̀ sọ pé òun ní kò torí ẹ̀ pé òun rí nǹkan tó wà ààrẹ òní máa nì àmẹ́bì ti fi láti tìjẹ sílẹ̀ pé tó bá dé lẹ́bù yìí pé ìmáàní ò gbé ọlọ́run yọ̀ǹda pé kó fi ahọ́n lásán pé gbólóhùn yẹn tí ò torí ẹ̀ ní ẹ̀ tó ti ń sìn ṣùgbọ́n nǹkan tá à ń sọ pọ́lọ́run yọ̀ǹda yìí wọ́n ní gbólóhùn ẹnu tí èèyàn ò nígbàgbọ́ sí yàtọ̀ sí pé kó bá wọn ṣe ṣírk bẹ́ẹ̀ ni pé ṣé muslim ló àrárá ní ìṣe muslim ẹ̀yìn lè rí pé mi mìíràn gan ni tó bá wà ní situation pé a wà lójú ogun pápẹ̀júwe wọ́n ní gbogbo àwọn tó bá ti rí ìgbà wọ́n ń bẹ orí wọn ni situation ó dẹ̀ look tún ṣeré wọ́n dẹ̀ ń ṣe lórí nínú ènìyàn muslim tẹ̀ ó ń ṣe muslim tó ń lópin ìgbàjẹ́ pé nínú yíma nínú ìgbà ẹ̀ lọ́rùn yíma ní ìdẹ́ńbẹ̀ kò ti káfẹ́ so sísá wa ń bèrè wípé eh, lẹ́bùn ìjọra bẹ́ẹ̀ ni èmi náà gbà pé ọlọ́run ní levels ò jọra but ẹni tó ní lowest level tó decide pé imani òun ò pé tá a bá bilé pé nǹkan tó ń ṣe yìí ṣé halal ni àbí haram sísà kẹrì fún àfi dáhùn rárá kò dáhùn pé halal tó bá dáhùn pé halal ni ẹgbẹ́ ní dubiousness bẹ́ẹ̀ ni ó yẹ kó dáhùn pé haram ni tó bá jẹ́ emmanuel ní òpin kò ní justify rẹ̀ ah, brother you're still in the bank ọlá ìsáà ọlọ́run ṣàánú mi mo ti ń gbọ́ wà sí ọdún kẹwàá rẹ̀ each time tí ma ti fẹ́ fẹ́ pẹ́ pẹ́ báyìí ṣètánì àmà dẹ́rùbà mi ọ̀nà bá mi bẹ̀ lọ́hùn ìwọ̀n ò justify rẹ̀ ó ní máa ní òun ò pẹ̀lú kí ló tún ìjọba sọkùn lẹ́yìn tí ma ṣàdúrà fún ṣùgbọ́n ìtọ́ ní à àpẹ àwọn àpá àwọn ní èyí kò sí iṣẹ́ ìlú mọ́ position ni wọ́n wọ́n dẹ̀ lead àwọn brother tó wà ní bank àwọn ló máa ń donate tí alcohol bá ní ju generator ẹ̀ṣẹ́ wọ́n sí wọn wọ́n ru power bike wá wọ́n ru power gen wá tó ti ń sìn ìwé tí ń justify ẹ̀ ìmánì ẹ̀kọ́ ni ò gbé tó bá jẹ́ pé ìmánì ẹ̀ ní ò gbé hypocrisy ti wọ̀ difference yẹn so ẹni tó bá jẹ́ pé ọ̀rọ̀ ti yé pé kò yẹ kó ṣe kinní yìí ìmánì ẹ̀ ní ò gbé kò ní justify ẹ̀ a sọ fún pé wọ́n ní haram ni ẹ̀dá kan máa bínú náà bẹ̀ lọ́n kí n tètè kúrò ń diẹ so difference yẹn sísà àmì ṣéṣù kù náà question tilẹ̀ ọmọ brahman lẹ́sìn aleykum salaam wa rahmatulahi wa barakatu naam. mi ò rántí bá yín tẹ̀sí yẹn ẹ̀dá kùtù ọlọ́run kọ́lọ́run jẹ́ kí n rántí ní kọ́mẹ́ntì alùpọ̀ yes alaikum salam nínú àwọn tilẹ̀ rárá wọ́n ti pín question back ok ṣé wọ́n ní ṣé tẹ́ẹ̀ bá fẹ́ sùn lóru tẹ́ẹ̀ wọ́n pè dọ́kọ́rà mọ́là ń sọ ṣé nǹkan tó ń bèèrè nìyẹn bó fẹ́ sùn sí wọ́n á fẹ́ ṣí sílẹ̀ pé kí rédíò máa pè ẹ̀ lọ nǹkan tá à ń sọ gan nìyẹn ṣẹgbẹ́ sísà mi tí wọ́n bá bí wọ́n léèrè pé ká júwe àwọn ẹni àkọ́kọ́ tó ṣe é àtẹni kò tiẹ̀ sí pèpè láyé wọn ṣùgbọ́n àpèjúwe tí ànágbèrè sọmọ àwọn pé ká ké e, kéèyàn fi ẹnu ẹ̀ ké tó e. kíké e tẹnu ló rẹkọmẹ́ǹd ibi tí a kàn lè fi èyí tá à ń ṣe yìí sí ni pé ó máa ń ní kí òbẹ́yìí ta kùránù fóun ẹni tí wọ́n dẹ̀ ń kà á fún ó fẹ́ gbọ́ olóṣèlú ní kí wọ́n kà á fún òun ṣé yóò wá ń sìn tó tọ́mù tí wọ́n ní kán tí wọ́n ní kán kà á fún mi kí ni ìbá ti ní sẹ̀ láti gbọ́ mọ́ ní èdè ní kí ìbéèrè máa tó dálẹ̀ so ní máa play tape lẹ́yìn táwa ti sùn ààrẹ rí fún gbogbo ẹni tóbi tọ́lọ́run kátà ń sọgbọ́n so ọgbọ́ di time tẹ́ni fẹ́ sùn tẹ́ bá ti fẹ́ sùn ẹ̀ pa sọmọ pé àwọn kan lè mú ọ̀rọ̀ ẹ̀ dé lẹ́gùn tó tẹ̀ máa kọjá nǹkan táwọn ròyìn tó jẹ́ pé wọ́n tó bá dáa fún wọn ẹni bá take in twenty hours ládàtí ẹ pọ̀ sí so all day round 24 hours quran ni wọn máa tó nílé ẹ tó bá yá quran yẹn gan á lose meaning torí pé wọn ní pay attention sí mọ́ kíra ọ̀rọ̀ ni nǹkan tó péré ní fẹ́yìnlá kórè alquran fẹ́sítẹ́mù ẹ̀rọ lẹ́hùn wa àwọn fìtù ẹ̀pà lọ́lọ́ kẹ̀ẹ́tẹ́tì So ṣùgbọ́n lọ́n ṣe ní ká gbọ́ kùránì ká ké kùránì nìyẹn. question number one now alaikum assalam wa rahmatullah after that period some other time inshallah now question number 1 leni assalamu alaikum alaikum assalam wa rahmatullahi wa barakatuh bí ọ̀rọ̀ ìgbàgbọ́ nínú ikú yẹn. Náà. Ṣé most people tó fi bẹ́ẹ̀ ní mọ̀ àbí àwọn nǹkan míì náà nínú Islam tó ẹ báwọn èèyàn ò fi bẹ́ẹ̀ ni mọ́ nípa ẹ̀. irú sì ń tẹ bá sọ̀rọ̀ pé bí a máa dín ìgbìn kankan mùsùlùmí ni wọ́n o àwọn náà ọjọ́ ìgbà tẹ̀bọ̀ tẹ bá ti wọ́n sọ pé yẹn bí aṣọ nìkan àwọn aṣàánú wa pé aṣáájọ lórí àgbẹ̀ orí tó sọ ìlú àti bí a bẹ̀rẹ̀ to disbelieve bẹ̀rẹ̀ tó jẹ́ pé bí a torí rẹ̀ ti lọ sí program wọn nínú pa ìsìláàmù fọkànṣẹ́ rẹ̀ lọ́wọ́ béèrè pé ṣé irú nǹkan bẹ́ẹ̀ sọ́nà náà máa káùntì ẹ̀ èdè ìsìn ni àbí pé wọ́n ní nǹkan tó yẹ bá nímọ̀ ọ̀pá ẹ̀ ìpọ̀lọ́wà ọlọ́run ní káùntì ẹ̀ fún yẹn wọ́n ló bèrè pé àwọn kọ́mítà yẹn máa ń ṣe pẹ̀lú àìlè tí ó máa wà káùntẹ̀d èdè ìsìn ni àbí wọ́n wà It's a very very good question. Ṣé rí ẹgbẹ́ yìí differentiate iman kọ́lọ́run ọba lòun béèrè lọ́wọ́ ẹni tí ò nímọ̀ from iman tọ́lọ̀ ń béèrè lọ́wọ́ ẹni tó nímọ̀ ṣé gbogbo alámọ́ mikael náà mọ̀láìkà ọlọ́run ṣé gbogbo alámọ́ ṣíṣe pé táàrí sójú nínú nínú agbúrò ẹ̀rí iṣẹ́ wo ló ń ṣe àwọn mi ò gbórúkọ yẹn rí àwọn tó gbọ́ rí wọ́n wà tí wọ́n mọ̀ṣẹ́ tó ń ṣe èmi wá nìkan tó lékó tí èmi bẹ̀rí èmi mọ̀ṣẹ́ tó ń ṣe ọlọ́run ní kó máa rọ̀jò sọ pé tábà ní mo gba mikael gbọ́ ẹ̀yin náà gba mikael gbọ́ but level ìgbàgbọ́ tá a ní sí ó yàtọ̀ adẹ́kọ̀ọ́ èmi ní information kan tẹ́yìn òní tábà ní ìsọ̀rọ̀fíìl ṣẹgbẹ́ yẹn náà rí iṣẹ́ kí lòun ṣe òun ló máa fi pèrè òun lọ́lọ́run ọba fún ní díkì gbígbà ẹ̀mí padà níjọ́ àjíǹde tá a pàjáde nù sàárè good ẹgbẹ́ jìbìrìlù rí fine ṣẹ́rí tí mo bí ń tẹ̀yìn dáhùn yìí tẹ́ ẹ bá bi àwọn ìyá wa léèrè wọ́n kàn mọ̀ pé màláìkà wà wọ́n ti gbọ́ pé màláìkà wà tó wọ́n sì rí màláìkà ló wá fi kùránì jíṣẹ́ fún òjíṣẹ́ ńlá sọ́lọ́lá islam bọ̀ pípẹ́ kan jẹ́ mikael ìkan jẹ́ israfil ìkan ni malik ìkan ni ridwan wọn mọ̀ àwọn yẹn èwo wá ni minimum tí wọ́n fi jẹ́ muslim àwọn àfáà ni ọlọ́run ní leitel birra antuwallo wujuhakum qibala al-mashriq wal maghrib walakin man amana billahi wal yawm al-akhir wal malaika ó ní ẹni tó jẹ́ mùsùlùmí ìgbàgbọ́ tá a fẹ́ fún ni pé lẹ́yìn tó bá gba ọlọ́run ọba gbọ́ kọ́lọ́run bẹ kó wá gba àwọn màláìkà gbọ́ pé tá bá bíyàn lóore pé ṣó gbà wípé àwọn màláìkà ń bẹ táwọn màláìkà ló wá fi koran jíṣẹ́ fún ànábì tó fi ń jíṣẹ́ fún wa tó bá ti ní naam minimum tí wọ́n fi ń jẹ́ muslim ó ti ní. tí ìmọ̀ ẹ̀ ò bá gbé detail torí tí mo ti bí yìí ọlọ́run ò ní fìyà jẹ torí pé ìmọ̀ ẹ̀ ò gbé detail yẹn ṣùgbọ́n ìmọ̀ ẹ̀ tí ò gbé detail yẹn ẹgbẹ́ mi ó ó yàtọ̀ sí kó dì náà nǹkan tí ó mọ̀ kí n bá délé rèé pé ìyá ṣé ẹ mọ màláka tí ń jẹ́ mẹ́ka ìrò tó bá ní bá ń rán àwọn mọ̀kàílì ọ̀rọ̀ kò sí ilé mọ̀kàílì tó ti ń sìn ó ń dùn láyẹ̀ ó yàtọ̀ sí pé à lè mọ̀ tó bá negate ẹ̀ ó yàtọ̀ sí kó má ní ìmọ̀ nípa pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ní kò sí gbogbo ìyẹn ìrégbè ní negation nìyẹn kúfù nìyẹn ẹgbẹ́ sẹ́gbẹ́ dáadáa now ẹni tí à ń ròyìn áhírọ̀ fún ó kùnmọ̀ pé wọ́n ní tàbá ṣe dáadáa àbàpàdé lọ́hùn tàbá ṣe dàkejì ẹ̀ àbàpàdé lọ́hùn ṣùgbọ́n dípò kí ló máa ṣẹlẹ̀ kí ni ò ṣẹlẹ̀ kò mọ́ tàbá dé pé ìyá ṣe tó ń jẹ́ syrup tó bá lóhun ò mọ́ kò mọ́ nìyẹn èyí tó bá ní hmm, ta ń lọ bẹ̀bọ̀ rí ló lè sọ òdodo ẹ̀ tá a lè gbàgbọ́ ṣé wọ́n débẹ̀ rí ni ó mì pé wọ́n ń wí ni òun ò gbàgbọ́ ọ̀la ìkú fún mi. so ṣé gbogbo ẹni bá ti wá sọ ọ́ ló di that's another thing ọ̀rọ̀ kètèrí ló jáde lẹ́nu ìyá a wà take time láti ṣàlàyé fún ìyá pé ìyá àìsọ nípa àìsọ pé ta ń lọ bẹ̀bẹ̀ fún o ìtumọ̀ ta ń lọ bẹ̀bẹ̀ nínú pé àgbàgbọ́ torí bí orúmọ̀ ni ẹni tó bá jẹ́ pé ìlú rímọ̀ ló mú ìròyìn áhírọ̀ káfíìr ni ṣùgbọ́n tó gbà pé bẹ́ẹ̀ ni ó wà dípò bẹ́ẹ̀ lòun ò mọ̀ mọ́pẹ́ nìyẹn sísà mi tó ti yanjú alhamdulillah jẹ́jọ́ ká kún ọ lọ́wọ́ àwọn ìyá wa àwọn nǹkan tí òun wọn yẹn ká ṣàlàyé ẹ̀ fún wọn tọ́ba ti ṣe tó jẹ́ ìṣe kúfòrò kò tí ì tètè rí àá wá ṣàlàyé ẹ̀ fún wọn kí wọ́n lè mọ̀ wípé gbólóhùn yẹn gbólóhùn kúfù ni o bóyá àìmọ implication ẹ ló jẹ kó jáde lẹnu wọn pé ẹ má sọrọ ẹ mọ màmá eléyìí lè mú yàn fún ẹsìn yes question number two question number two. ẹ tọ́ lókè ẹ tún tàn sálẹ̀. sàmàlẹ́kùn. aleykum salaam wa rahmatulahi barakatu. ó jẹ́ sí pé ọmọ ó sọ fún ìyá ẹ̀ pé ó lọ sí wẹ́ẹ̀dì. pé kó mọ̀ òun gbé ẹgbẹ̀ tó ń jẹ bá yọ ṣùgbọ́n tó bá yẹ kó oúnjẹ òkú ni kó sọ à ṣe nǹkan tó da àkọ́kọ́ kò sí ìyọ̀mọ̀ ní Islam ti ń yẹ pé tó o wá jẹ́ pé ti ń bá o ò ní ṣe òkú mi lòún sọ yẹn ọmọdé àwọn tó bá fẹ́ ṣe ó lè máa dáná ti wọn pọ̀ èmi o èmi ò ní tó ṣíà ó wá dá sí pé ṣe òkú ní ìjẹta ìyá ẹ̀ wá jẹ́ nínú àwọn ẹbí ìyá ẹ̀ ló wọ́n oúnjẹ nínú ilé wọn pé wọ́n fẹ́ gbìnà sí ìjọba ṣe sẹ̀rímọ́nì yẹn nígbà yẹn wá délé ó bá oúnjẹ yẹn nílé bọ̀ kò ọ̀nà tí hmm, bá tó ìsọ náà oṣù dúró tó rí ẹ̀ náà ní èsì kejì náà ọmọ rẹ̀ ti jẹun kúrò nínú wọ́n ń dira wọn nínú lọ́dún ọkọ àti ìyàwó àti àwọn jẹun ni máa jẹ́ máa Ìwọ́n tí orúkọ ọjọ́ tí yáyẹ ń lọ pàṣẹ. Okay. So nìyá yẹn ń ṣe. Àwọn tó máa ń ṣe bí àdúrà tó máa ń ní ọ́n gbẹ̀mí nílé ìjọ ọmọ yẹn ni. So ìmọ̀ ìpínlẹ̀ eré ìràrà yóò lẹ́gbẹ́ ṣe fún ọ̀dẹ́ yẹn tí ó bẹ́ sọ fún àwọn òbí ẹ̀ tó máa fi wọ àwọn ènìyàn létí. Orí kò sí nǹkan tó ṣe nílé tí ó Gbogbo ọ̀nà tí ọmọ bá rí pé òun lè ti ṣàlàyé pẹ̀lú sùúrù fún ìyá kó lè mọ̀ wípé nǹkan tó ń ṣe òun ṣe láti fi dáàbò bo súnmọ́ òjíṣẹ́ ńlá ni tó kọ pé ká máa pagbo patí lórí òkú gbogbo ọ̀nà tó bá mọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò ní sọ̀rọ̀ òdì sí wọn tí ò ní hùwà òdì sí wọn náà ni kò fi ṣe tó bá jẹ́ wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ìjọkan nìyá yóò mọ́ ó súnmọ́ pé jẹ́ pé nǹkan tẹ́ ẹ bá sọ tí kì í ṣe pé ẹnu àwọn adarí ìjọ yẹn ni ìyá ti gbọ́ ó súnmọ́ kó má lápá létí ẹ̀ tọmọ bá rí pé bó ṣe rí nìyẹn nǹkan tó kù fún náà ni pé ó lójúṣe pé kó ṣe dáadáa sí ẹ gbogbo tí wọn bá ti fẹ́ tọwọ́ ẹ̀bọn nǹkan tí ò tọ́ kó yọwọ́ kó má bà lọ́wọ́ sí i ṣùgbọ́n kó má sọ̀rọ̀ òdì sí wọn ọ̀tẹ́ bá ń bèrè pé ọ̀nà òun ló lè gbà ṣe wá sí kò ń ṣe dandan ni kó gbọdọ̀ ṣe wá sí yẹn tó bá rí pé wá sí yẹn ò tà tó bá rí pé bóun ṣe sọ tó wọn ò gbá lọ́wọ́ ẹ̀ kò ń ṣe túláàsì pé dandan wọn gbọdọ̀ gbá lọ́wọ́ ẹ̀ kó kàn mọ báńdì pé òun ò gbọdọ̀ sọ̀rọ̀ òdì sí wọn òun ò gbọdọ̀ hùwà òdì sí wọn èyí tó bá ti ń ṣe tó wà lójú ọ̀nà kó bá wọn ṣe tó bá ti ń ṣe èyí Number three. Assalamu alaikum. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Sọ wá sí orí rédíò, àwọn àlèrúdà àfihàn. Àlèrúdà? Hmm. Wọ́n kọ́ nípa ẹ̀yàn máa yọ lánàá bí tọrọ. Kí ẹ̀ máa fọ lánàá bí tọrọ? Bẹ́ẹ̀. Tó sọ, wá wọlé tí àwọn wọ́n ní ọ̀rẹ́ tí parí ọ̀rọ̀ yẹn àtọ́ di ijọ́ kejì ọdún kọ́ǹtì ni mo wá lọ gbé bá wọn pé kán gbọ́ wọ́n tí wọ́n wá gbọ́ wọn ní à ah, àwọn afá yìí máa bayé jẹ́ ní ìṣùgbọ́n àrànlá afá yìí máa bayé jẹ́ àbí ayé bàjẹ́ afá fẹ́ tún fi ọ̀rọ̀ yẹn bàtẹ́ wọ́n mọ̀ bẹ́ wọ́n bí ní pé wọn eh, ókè kí lọ́lọ́ ní ká máa ṣe àtàlátùfà náà bí Sallallahu alaihi wasallam. Ó ní èmi wá dáhùn pé lórí iyì tí ànábì ní ọlọ́run fi fún pé ká máa ṣe àṣàlátò fún òun gangan ń ṣe àṣàlátò fún wípé ó ní ọlọ́run ló lòun ò fẹ́ pé kẹ́nìkan fi ẹnìkan sí àtẹ̀gùn ànábì náà dẹ̀ sọ ó tó bá ti wí ẹjẹ́ ká gbà tó bá ní ẹ̀gbà ẹ àwọn òmò nípa yín tó tó rí ah, ànábì lọ́la gbọ̀n àwọn gbọ́rọ̀ fún láìtọrọ̀ mo wá ní kí n tún béèrè ṣe àárí sọ ni jẹ́sàkìlá ọ̀fẹ́ràn nǹkan tó ń sọ pé ọ̀rọ̀ yẹn fẹ́ dàrú máa náà lọ́wọ́ kò dàrú jẹ́sàkìlá ọ̀fẹ́ràn ok jẹ́sàkìlá ọ̀fẹ́ràn ẹ gbà á ẹni má lè ṣàlàyé ẹ̀ tẹ́yìn náà bá ti rálàyé ẹ̀ ṣe ó dàrú nìyẹn ìwọ́n gan ni tìǹà tó dà ló fẹ́ yanjú mo ṣe ní ah, ó máa ní ìpè kéèyàn sílá káì kó dẹ̀ ṣípayé ìlú láti gbọ́ yé ẹgbẹ́ kọ́kọ́ gbowó pẹ́sùn kan Um, ṣé ọgbà pàǹdàbí lọ́la ó lọ́la ọlọ́run ọba ṣe àpọ́nlé fún un àìdẹ́ẹ̀kọ́ ni kò á ṣe méjì nípa ẹ̀ ṣé nìkan ń bẹ tó lọ́la jà níbi lọ kò sí nínú ẹ̀dá kò sí nínú ẹni tí kì í ṣẹ̀dá ńkọ́. Nínú tí kìí ṣẹ̀dá, kò fẹ́ nìkan tí kìí ṣẹ̀dá lẹ́yìn ọlọ́run. Gbogbo wa gbà pé ànẹ́bì lọ́lá, a wá gbà pé ọlá ọlọ́run ju ànẹ́bì lọ, ẹ ṣeun. Ẹni ta wá fẹ́ bẹ̀, ọlá ẹ̀ a sọ pé ó ga ju tànẹ́bì lọ. Ṣé wọ́n tún mọ́ra wọn àbí òṣè ti ríra wọn? Kò ṣe é kọ̀ǹpẹ́à, ẹ̀bá ti la ọ̀kẹ́. wọ̀láhì wọ́n wọ́n ò ṣe wọ́n ṣe fi wéra wọn rárá rárá bẹ ẹni tó wà lókè lọ́rùn lórí sọ́mọ̀ tó jẹ lọ́rùn tí ò ṣe ti wé ẹni tó wà ńlẹ̀ ń bí àwa wá ń sọ wípé kó wọlá tó wà ń bí ẹni wá ní kó òun mò ń sọ láyẹ̀ sí ọlá tòun lòun ṣe fi lẹ ṣe mọ́lẹ̀ èèyàn ọlá tòun lòun ṣe fi ló fi jẹ́ pé kí ẹ bá gbé orúkọ ẹ̀ lónìí ẹ ṣe sọ́lọ̀ lára òun lòun dára òun náà ni kẹ́ ẹ ti gbẹra òun tó yẹ yín fún àlàyé ònìyẹn so àní rán ọlọ́run ọba létí ọlá ẹ̀dá torí gbogbo ọlá tẹ̀dá bá ní ọlọ́run náà ló ń fi ọlá tiẹ̀ ló ń tí ń pe pàtàkì ẹ̀dá yẹn ti rí lẹ́yìn. so ọlọ́ọlọ́run ti gbogbo gbogbo nǹkan tẹ́yìn pè lọ́la ànẹ́bì ànẹ́bì tó rè wá júwe sí pé tẹ́ ẹ bá fẹ́ pè é ẹ̀kọ́ láàtẹ̀yìn ẹ̀ ti pè é kò sí àdìsí kan tó ti sọ. so àwọn ni wọ́n ronú pé ah, ọlọ́run máa dá ànẹ́bì lọ́la o nínú gbogbo àwọn ànẹ́bì ọlọ́run òun ló kẹ́yìn dé òun ló lọ́lá jù òun là ló mọ̀ ẹ́ lọ́lá jù gbogbo kìnìún wa ṣẹ̀rù bá wọn pé ah, kò ká má lè tọ́lẹ̀ ìtọrọ ṣùgbọ́n tá a fẹ́ fi ọlá ẹ̀bẹ̀ ọlá ti ẹ̀rù lẹ́kọ̀ọ́ láti wé ó wá ní ẹ má fọlá nǹkan tó ń bá dá ẹ má fi bẹ̀rùn níṣẹ́ láàmẹ́bì nìkan gbogbo nǹkan tó bá jẹ́ ẹ̀dá tọ́lọ́run ọba dá àfẹ́ká fọlẹ́ tọrọ ẹ má sọ pé ọlá mẹ́kà ọlá mẹ̀dínà àṣìṣe ọ̀rọ̀ ni ọlá kàábà àṣìṣe ọ̀rọ̀ ni tó à ń bọ̀ wá gbẹ̀yìn nínú ọ̀rọ̀ àkídà ṣùgbọ́n ṣé a lè fi èèyàn ṣàtẹ̀gùn bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n wá ṣàlàyé bá ṣe máa fi ṣàtẹ̀gùn bá ṣe bá mi bẹ́ẹ̀ ṣe dúró pákà ṣàtẹ̀gùn ni pé a lọ bá èèyàn yẹn nígbà tó wà láàyè pé kó ṣàdúrà fún wa òun ó wàá kí ọlọ́run ọba pẹ̀lú nǹkan tó fẹ́ ká fi kí òun yóò bẹ̀ẹ́ pẹ̀lú tó fẹ́ ká fi bẹ òun àwọn ó ṣàmì àní sọ pé ọlá bàbá wa àgbárígìdè wọn àwọn àfáànù rárá a lọ bá bàbá wa ní bàbá ẹ̀pẹ́ fún mi tó ti clear so bóyá alára làyẹn fún ọba yìí ó nínú bí ẹni mẹ́wàá tó takò àkárí kan tí a lọ àwọn gbọ́ngbọ̀ mọ́tẹ́ ẹ̀sọ́ iná sọ ọgbọ̀. ẹ̀mí ti dí ṣe ráwọn àpá àti wọn wọ́n báyé jẹ́ yìí ohun ta fi ń dúpẹ́ tọ́lọ́run ni pé wọ̀láhì àwa lọ́lọ́run wa fi wọn kún lọ́wọ́ mo ti sọ rí gbogbo àwọn tó ń sọ pé àwọn àfá ìfẹ́ báyé jẹ́ yìí irú kéwú táwọn ké àwọn àfá yìí ti kọ́kọ́ ké darí èyí táwọn àfá yìí ké kú tiwọn làwọn ò fi kú tiwọn so táwọn àfá yìí bá téyìn tó wà lọ́wọ́ yín wọ́n tún wá ní ziyada wọ́n ní additional tá bá ń sọ̀rọ̀ wọ́n mọ̀ tó ń sọ ohun tó jù tí wọ́n rí ojú tí yóò rí so kò ṣe é sọ fún wọn ni ká ní wọn mọ̀ wọ́n láàpá àgèdè wọn ni kó lọ kéwú ṣùgbọ́n wọ́n ni wọn pé àwọn eléyìí tó ń wó ibi tí wọ́n á darí ẹ̀ sí pé wọ́n fẹ́ bàyé jẹ́ so àwọn nǹkan kan wà tí ò lè yé ráyè ìdókòó síbi tí wọ́n ti ń ṣàlàyé ẹ̀ báyìí bọ́ síbi tí wọ́n ti dé ọlọ́run nìkan ló lè pè wọ́n padà ṣẹgbọ́ tó ẹlẹ́ta kó lè nǹkan tí ó tẹ gbẹ́yìn yẹn yìí tẹ́ bá rí pé farabalẹ̀ láti fẹ́ gbàlàyé ẹ ṣàlàyé ẹ̀ fún bá a ṣe ń ṣe ìpè sáàmẹ́bí ṣe lọ́lá àwọn òbí wa náà lọ́lá lẹ́yìn kan máa ti ń fi ọlá àwọn òbí wa tọrọ wọn náà láwọn ìyá tó ṣẹ̀ ẹ́ àwọn bàbá tó ṣẹ̀ ẹ́ ìyá tó ṣẹ̀ àbá tó ṣẹ̀ á yìí àìtó wà nù sàárẹ̀ ọlọ́run bá nìkan ló mọ̀ adẹ́ẹ̀kọ́ ni ẹ̀ so ẹ dákun má fọlá àwọn ìyá wa ọlọ́run bàbá wa ọlọ́run ẹ má fi tọrọ ọlọ́run ọba ló ń dára ló ń ṣọlá lórí wọn tó fi ní kí wọ́n dèèyàn tí wọ́n jẹ́ ọlá ọlọ́run láti tọrọ ìkan tó jọ ọ́ tí kì í bẹ́ẹ̀ ṣe òun ṣùgbọ́n ó jọ ọ́ òun kí ẹ̀ wá sọ pé ìwọ ọlọ́run ọlá àpọ́nlé tó ṣe fún òjíṣẹ́ ńlá ìwọ ọlọ́run ọba lè ṣàpọ́nlé fún un ọlá ọlọ́run lórí àmẹ́bì la fi ń bẹ ọlọ́run ẹjọ́ ṣókíà ìwọ ọlọ́run ọlá rẹ tó fi kí àwọn òbí tèmi tí wọn ò fi ya kètè rí òun ni mo fi ń bẹ̀ ọlá ọlọ́run tí àwọn òbí mo fi ń tọrọ yẹn kì í ṣe ọlá àwọn òbí fúnra wọn ẹgbẹ́ ṣó clear so ìròyìn ọlọ́run orúkọ ọlọ́run lọ́lọ́run fẹ́ ká fi bẹ̀rùn kì í ṣèròyìn ẹ̀dá tó dá ẹ̀dá ìdámọ́ nǹkan kan tí jibril ṣe lọ́lá tó sẹ́yìn ògbọ́ni pé ńgbà tó mú àmẹ́gbègbè sánmọ̀ lọ ó débìkan ó lóun ò ní kọjá bẹ̀ ẹni pé pé ló wọ́n ń múṣẹ́ jẹ́ sàmẹ́dì sọ́lọ́lá àdúlà ó débì kan ó lóun kọjá bí nǹkan òun tètè ọ̀kan bá rẹ bí jìbìrì ṣe tó sàmẹ́dì ni ó na ìyẹ́ nígbà kan tó òun rí bọ́lá ń ṣe da òun ò rí tọ́mọ̀ mọ́ èyí ni a ṣe ń tó tẹ́lẹ̀ yìí ṣé ọlá ò ṣe é fi tọrọ òun ló sọ àwọn kan di agbẹ́dẹ́tì màláìkà tán fi ń bọ àwọn màláìkà ṣùgbọ́n gbogbo bọ́lá jìbìrì ṣe tó yìí ta ló ń ṣọlá yẹn ọlọ́run ọ̀dà ẹ̀jẹ̀ so clear question number number three number four number four. Sàárà lè kún. Alékùnlé Sẹ́lá Àmọ́ràntọ́lá. Ẹ̀ mo fẹ́ béèrè ni pé ǹjẹ́ ó dáa kí èèyàn máa tẹ̀lé ewé ẹ̀. Bọ̀dí ìtọ́bọ̀ fún àwọn pé nǹkan báyìí ni má jẹ́ o tó o bá jẹ́ nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ sí ẹ ǹjẹ́ ó dáa kí èèyàn tẹ̀lé. ẹ ṣeun kí ló ń jẹ́ èèyàn. sísà mi ẹ̀yin náà ni mo ń bilé rè kí ló wọ̀ ẹ̀yin ni mo ń bilé rè kí ló wọ̀. bóyá bí oúnjẹ ṣá. ó dáa ṣe rí ọba tó ní wá tó pàṣẹ ká òun òun ló lẹ́tọ̀ọ́ láti sọ fún wa pé nǹkan báyìí àsùnmọ́ ìyíntọ́lọ̀ ń bá ní ká má sùnmọ́ ká má dédìí ẹ̀ ká má jẹ ká má lò òun lè wọ̀ tó bá yẹ̀ lẹ́yìn ìyẹn ìkórira tẹ́dà tó ní fún nǹkan ló lè mú sọ pé má ṣe nǹkan báyìí àbí ìwádìí kan téèyàn kan ṣe nípa pé nǹkan yìí ó máa ń mú ìpalára bá èèyàn tó bá jẹ́ tó ti yé ìyẹn ò tí ì sọ di èèwọ̀ nínú ẹ̀sìn ọlọ́run tó nǹkan tó ń jẹ́ èèwọ̀ ká fẹ́ káwá sá fún tó jọ́ràn ọyàn ká sá fún léèwọ̀ tó bá jẹ́ pé ẹ̀sìn ọlọ́run ọba ló pè léèwọ̀ ẹ̀dùn yẹn mú dáadáa ṣé ẹ̀gbọ́n mi rí tó bá ní kinní kan èèwọ̀ ni tí kì í bá ṣẹ̀sìn ọlọ́run ló pè léèwọ̀ kì í ṣe èèwọ̀ ó lè jẹ́ èèwọ̀ nílẹ̀ tí kó má jẹ́ èèwọ̀ ń bò míì. sọ́ra tó bá jẹ́ pé ìlú nǹkan yẹn wọ́n ní pé tó bá jẹ́ wípé ó máa mú ìpalára bá ẹni tó jẹ nǹkan yẹn wípé ó máa jẹ nǹkan yẹn. ẹ ṣeun a pé kì í ṣe ìwọ kì í ṣe ìwọ pẹ́lọ́wọ́ bá kọ́ ọlọ́run ṣe léèwọ̀ a fún nítorí àlàáfíà ara ẹ̀ pé tó bá jẹ nǹkan yìí ó ń kópa lára bá yàn a very good example tí wọ́n bá wà diabetic tó bá lóun láìkì mineral pàápàá jùlọ fanta ṣé ìwọ̀ ni fanta kìí ṣe ìwọ̀ ìtumọ̀ tó kìí ṣe ìwọ̀ ni pé tó bá mu fanta kìí ṣe pé ẹ̀ṣẹ̀ ni kéèyàn mu fanta nínú ẹ̀sìn ọlọ́run ohun tí mo gbà lérò pẹ̀lú pé kìí ṣe wọ̀lé ṣùgbọ́n tí n bá ní tí ìwọ tí nǹkan báyìí ń ṣe má jẹ nǹkan báyìí torí pé kò bá làáfíà rẹ̀ mu tó kìí tá a bá gbọ́ yẹn yé sí pé àlàáfíà rẹ̀ là ń bá dáàbò bò ta fi ní kó má jẹ́ kì í ṣe èrò nínú ẹ̀sìn ọlọ́run so káwá padà síbi question yín ẹni tá a bá ní kó má jẹ nǹkan kan àbí kó má ṣe nǹkan kan tó bá wo nǹkan tí wọ́n ní kóun má jẹ àbí kóun má ṣe yẹn nínú ẹ̀sìn ọlọ́run tẹ̀sìn ọlọ́run ò bá ní kó má ṣe é tó ti yé ń sìn yín nǹkan tó kù tó máa ṣèwádìí ni pé ṣáwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa bóyá ètò ìlera àbí nǹkan míì ṣáwọn ni wọ́n rẹkọmẹ́ǹdì pé kẹ́ni tí nǹkan báyìí bá ń ṣe ó má jẹ́ tí kì í bá ti ṣèkínní ẹ̀sìn tí kì í ṣèkejì àwọn onímọ̀ ẹ̀sìn àjẹ́ pé kì í ṣe èèwọ̀ níwájú ọlọ́run ọba tó bá wù ú kó jẹ́ tó bá wù ú kó sá fún un. ṣókúrà alẹ́kùn sara. ẹ tó bá jẹ́ pé wọ́n ṣe é pé ìdílé ẹnìyẹn fọ́ Ẹ ṣe títà yìí. Yes. Alhamdulillah. Alhamdulillah. Tó bá jẹ́ kí wọ́n sọ wípé nínú ìdílé wọn, wọ́n ń jẹ nǹkan yẹn, ọ̀rọ̀ ìdílé wọn ní ẹ̀ṣùn. Ẹ̀yà gbọ́ kọ́ṣọ̀ ẹ̀ dáadáa, ẹgbẹ́ ìdáhùn ẹ̀. Àwa padà pé ṣé nǹkan tó jẹ́ ẹ̀rọ nínú ìdílé wọn yẹn ṣẹ́sìn ọlọ́run ló ṣe lé rẹ̀ ní àbí orò ìdílé tí ó ń gbẹ́mi lé èyàn gbọ́dọ̀ máa ṣe Islam kó tó máa ṣe orò ìdílé wọ́n takora wọn àwọn nǹkan tá kìí dàtẹ́ ojú náà nìyẹn a ní láàáfin ọlọ́run ká tó máa ṣe nǹkan míì gbogbo ẹni tí ń bá ti ń ṣòro ìdílé ọ̀nà ló ń sìn ṣé ti pé àṣìṣà ni tó ẹgbọ́ ṣíṣe ni kódà ikú ò gbọdọ̀ kárù yẹn mọ́ bá èèyàn

Tí bí bóyá bí eight days, jẹ́ ìyẹn jẹ́ ìyẹn náà tún wà òkè. Ẹ ṣeun. Jíjọba àtẹ́ tí wọ́n máa ń jọba àtẹ́ yẹn, ṣọ́lọ́run ló pàṣẹ ẹ̀. Ọlọ́run kọ̀. Kì í bẹ̀ ṣe wípé wọ́n ṣèwádìí ètò ìlera pé àwọn medical doctors wọ́n wá rí wọ́n ṣèwádìí ẹ̀dẹ́ni pé tí wọ́n bá jẹun ohun aláta nínú ìdílé yẹn ó pa pa wọ́n lára rárá ẹ̀sìn táwọn ń pè lẹ́sìn tẹ́sìn ọlọ́run bá ń pè lẹ́bọ òun ni wọ́n ṣe débẹ̀ kì í ṣe ẹ̀sìn nínú ẹgbẹ́ ṣíṣe tí wọ́n ń pè lóró òdílé wọ́n ti yọ èèwọ̀ yẹn kì í ṣe èèwọ̀ fún mùsùlùmí. ṣé fi kí ẹ̀rọ bá alhamdulillah question number. Number five. Aleykum salaam wa rahmatulah sí èèyàn kan sí títí ìwọlé fẹ̀rọ̀ wà. Within a short period, tẹ́ni yẹn kò lápìṣà. Ó wá ó wà conscious láti ó wà ìkírun. Ẹ wá lè pé à. Bàbá ṣẹ́ kí kírun àti ṣẹ́ máa kírun àti báwo lẹ ṣe máa kírun. Ó máa mọ̀ kó dẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú tó máa máa wí. So, within uh, mm, some days back, pẹ̀lú ọwọ́ ajáde láyé tó lórí ìyẹn tíṣà. Kó wá jáde láyé. Kó wá jáde láyé. Kí ni àmójúkúrò tó wà láàrin? Kí ni jíkúrò àrùn business tó máa wà ní àárín? Ẹ ó depend. Ẹni tí ọjọ́ ìgbélé, okay, àgbà one more question. Tí a bá tún bóòrù tán, torí pé mi ń sọ fún tẹ́lẹ̀ yìí pé ètò yìí máa change àwọn tí a ní láti ríra pẹ̀lú wọn péjọ káríra between zero and three o'clock but from next halqa we stop at one so between one and two ní káríra. now tí bóyá àárẹ̀ àbí nǹkan kan ṣe ó wá gbé dálẹ̀ bí ẹni dákú ìgbà tó máa ṣe bí ẹni lajú sí kò ní kọ̀ǹtò lórí ààrẹ so kò lè sọ̀rọ̀ a ní ṣé máa kírun gan kò lè respond àsìkò orí yẹn ti wá dé O kọjá ọkọ ni ó rẹ̀ sọ wípé kò respond dáadáa dada. O bí jẹ́ máa sọ nǹkan kó tó máa sọ ọ̀rọ̀ tí ó ń darán nígbà tó wá sọ pé òun máa kí. ọ̀rọ̀ wà kó hẹ́rẹ́ǹt ọkọ ni títí àsìkò orí yẹn ti lọ wọ́n wá ní kí ni ìdájọ́ ẹ̀ ó dìpẹ́ǹd tó bá jẹ́ wípé ó wà conscious of situation rẹ̀ kò lè sọ̀rọ̀ kọ́rọ̀ ẹ̀ gbàgèrè ní tó dẹ̀ lè sápọ̀ ahọ́n lè lọ téèyàn bá ní stroke tó bá affect part of the mouth ó lè fẹ́ sọ̀rọ̀ gan kọ́rọ̀ ẹ̀ má straight nínú situation yẹn ọlọ́run ìyọ̀ǹda ẹ̀yìn fún pé kó má kí ó máa kí ìrùn ní situation yẹn òun tó kò lè dìde kò lè dápá kò lè ṣe anything á dá láàrín nínú ẹ̀mí ẹ̀ pé òun béèrè dúró tó dẹ̀ ń fi consciousness tó fi ń kí bó tẹ̀ jẹ́ pé ẹ̀rí kó mira situation tá à ń sọ yìí kò sọ́rọ̀ addiction torí pé kò tó ni àbí níbi tẹ́ respond tẹ́gbọ́n nǹkan so ẹ̀yin gbọ́ òtí ẹ̀ mọ̀ pé ó fẹ́ kí ni bọ̀tọ́lọ̀ ń bá ní káwàá wà wíyà wípé consciousness ẹgbẹ́ level kò lè kírun tá a ràn lọ́wọ́ láti ṣàlùwàlá is fine but tó bá jẹ́ pé àwa ti ẹ̀rù pé ó ti dákú ni òun lòun mọ̀ pé òun wà conscious enough láti mọ̀ pásìkò òun ti wọlé á tìrù ẹ̀ ní condition yẹn láì gbápá láì gbẹ́sẹ̀ a máa fi consciousness a máa fi kírun ẹ̀. títí láì bèrè pé kí ni situation tó bá jẹ́ pé situation ẹ̀ tó wà ń gbà yẹn ó wà sóó much out of his mind débi pé kò mọ nǹkan tó ń ṣe fún pírẹ́ẹ̀dì yẹn ọlọ́run ti gbé gàdá ẹ̀dùgbó sókè fún irú yẹn gan ò sínú tọ́lọ̀ máa fi bí tó ti clear ó láti gbé gègé sókè fún alimajun ẹni tá a kó ní kàtà kó yìí rẹ̀ lọ títí tí èèyàn máa fi padà tó ti yé bọ̀tẹ́rí pé àwàṣù ẹ̀ bóyá iye yẹn lọ bóyá kò lọ la ṣe máa ran létí lásìkò òun pé òun ti tó ṣé ká gbóhun wákàṣà bàbá fún yín tó láì lè dápá láì gbẹ́sẹ̀ ní òní kó má lè kírun yẹn tó bá wà conscious ẹjọ́ ṣó clear good last question bye. number number six aleykum salaam. Naam. Bóyá ẹni tó ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀. Naam. Bóyá kọ́ńtínú wa gbà sí iṣẹ́ yẹn. Tó bá iṣẹ́ yẹn lóṣù, ó máa gba sálárì ó wá ń sẹ́ẹ̀ fáwọn èèyàn kọ́sọ́mà tó wá fún ní owó mi tó ń gbà ní lẹ́yìn tó ti sẹ́ẹ̀ fẹ́ nìyẹn bọ́yá ti sanwó fún kọ́ńtì wọ́n ò gbà ẹni tó iṣẹ́ rẹ̀ lé bóyá ìwọ gba one thousand àwọn méjì náà wà bí abáwọn mẹ́ta wọ́n máa ṣe one thousand yẹn tèmi wá lọ pé owó yẹn tó jọ rìbá bẹ́yẹn tó yẹ kán kó fún ẹni tó gbà wọ́n ṣiṣẹ́ ni wọ́n ní pé ìgbà tó yẹ pé wọ́n fún àwọn ni pé àwọn ò dá padà wọ́n ní èwo ló àti ojú ẹ̀ ní ìjòkó yìí ni wípé gbogbo ẹni tàbá gbà síṣẹ́ táàdẹ̀ ń san sálárì àbí nǹkan kan fún un àmẹ́bì ni ẹ̀bùn tí wọ́n bá fún un tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ tó ṣe yẹn iṣẹ́ tá à ń torí ẹ̀san sálárì fún kìí ṣòun ló ní tó ti yóò sì tó bá jẹ́ pé àwọn tó wá fún lẹ́bùn yẹn wọ́n fẹ́ fún lẹ́bùn fún ìdí mìíràn tó ti jẹ́ pé ó wà níṣẹ́ níbi iṣẹ́ yẹn wọ́n á fún lẹ́bùn ní kódà ilé wọn gan wọ́n mọ̀dọ̀ wọ́n á mẹ́bùn wọn á fún ìyẹn yàtọ̀ gbogbo ẹ̀bùn tó bá fún tó bá ní í ṣe pẹ̀lú iṣẹ́ tó ń bẹ́ nìyẹn ṣe òun kọ́ ló ní ó yẹ kó fi jíṣẹ́ fẹ́ni tó ní ọ̀gá yẹn lè wá sọ pé dáa òun yọ̀ǹda ẹ̀fún yín gbogbo ẹ̀bùn tó bá fún yín tó bá fún yín lẹ́nu iṣẹ́ òun ẹgbà á ìgbà ló ṣẹ̀tọ̀ tí kì í bá ṣe pọ́gà ló yọ̀ǹda iṣẹ́ ẹni ẹ̀ lónìí so ẹ kọ̀rẹ́t pẹ̀lú nǹkan tẹ́ sọ yẹn ìyẹn ni pé wọ́n máa ń jáde kúrò ní ibi tó ní iṣẹ́ ẹ̀fẹ́ wọn jáde lọ wọ́n wá fún ọ̀nà wọ́n ní pé àwọn wá lọ máa kówó fún àwọn òyìnbó ni pé àwọn olè lọ máa padà kó owó fún òyìnbó pé àwọn táwọn jáde lọ yìí náà ni àwọn mú. ok situation yẹn ń sìn ní pé bí a company ìgbó kan náà ń bá ṣiṣẹ́. wọ́n máa ń jáde lọ. àwọn ló wà ní field àwọn náà máa ń fún lẹ́bùn yẹn on the field. kò change nǹkan táwọn náà bí sọ sọlọ́lá àṣàlám wọ̀lá ìkò tí ń jẹ anábì náà kì í kúrò nínú ilé ẹ̀ àwọn kan ló máa ń yàn kan lọ gba zàká ìgbà tí kan ni wọ́n lọ gba zàká tó dé ó fi zàká jíṣẹ́ fànẹ́bì ó wá tọ́jú nǹkan ó ní òun ni wọ́n fún lélẹ́ yìí ànábì wa béèrè pé tó bá wà lè bàbá ẹ̀ ṣe máa rántí àti apọn ẹlẹ́dùn yẹn téyìnbó bá gbà síṣẹ́ ẹ tó fún lẹ́dùn ẹ̀ ṣe máa fún lẹ́dùn the question tó kàn kù ó dáa ibo lòrùn bóyí wà tó máa ti lọ fún lẹ́dùn eréjì kan ló wà tó ti gbà síṣẹ́ ó simple now work up to your manager ọ̀gá tá a bá lọ sí fíù lọ ṣiṣẹ́ wọ́n sì mọ̀ wá wọ́n máa ń fún aláwa láwọn gates kan do you permit us pé ká gbà á tó bá sọ pé kẹ́ ẹ gbà á kò sí problem tó ti clear but ó lè rò ó pé wọ́n á rò pé òun sípì tó ń bá lọ bèrè irú question bẹ́yẹn tí ò bá dẹ̀ bèrè irú question haram ló ń jẹ òdodo ẹ̀ nìyẹn.

ó gbọdọ̀ fún ní permission kó tó lè gba nǹkan yẹn subhanak allahumma alhamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹ jọ àwọn tó ń ṣiṣẹ́ ọ́fíìsì òyìnbó nìkan kọ́ lè ní ìbáwí o àpáta ajé teachers náà ó bá wa wí ṣe pé àwọn parents ọmọ wọn máa ń sábà ṣe é wọn ò ṣe ń torí ọlọ́run o tí àtúnú sọ fún yẹn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ títà ò ní sanwó béèrè ṣùgbọ́n máa reflect nínú ìṣe tí sáwọn ọmọ àwọn

وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته